بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ òní ọjọ́ òní ni yaumul arbi'a yaumul arbi'a ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá oṣù kẹwàá oṣù Shawwal ọdún 1443. mo kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tí mo lè pè ní pàjáwìrì gẹ́gẹ́ bí ìṣe mi torí wípé ohun tí a rò tẹ́lẹ̀ tó já wá tó sì di dandan kásáré dá a padà sí ibi tó ti ń bọ̀ òun náà ni a fi pè ní ìjókòó pàjáwìrì ohun tó wá jẹ́ àkórí ọ̀rọ̀ mi ní ìrọ̀lẹ́ òní òun ni mo pè ní àwọn abọ̀rìṣà àti àwọn oníbídíà àti àwọn àlìjànú wọn kọ́ ló kọ kádàrá ikú wa. àwọn abọ̀rìṣà àti àwọn oníbídíà àti àwọn àlìjànú wọn kọ́ ló kọ kádàrá ikú wa. ohun tó ṣẹlẹ̀ ni pé ní alẹ́ àná alẹ́ alẹ́ òní nínú Islam ṣùgbọ́n ní ọ̀dọ̀ Yorùbá kó lè yé yín la fi pè ní alẹ́ àná torí pé alẹ́ tó kọjá lọ yìí ní alẹ́ àlàrúbá ọ̀sán àlàrúbá la wà yìí. alẹ́ àlàmísì ló ń bọ̀ táwọn wò níwájú báyìí insha allah kí allah dẹ́mi wá sí. òun ni mo rí fídíò méjì kan. fídíò alákọ̀ọ́kọ́ mo rí àwọn oníṣàngó àwọn oníṣàngó ní ìlú Ọ̀yọ́ wọ́n jáde sí orí afẹ́fẹ́ wọ́n sì ń sọ pé kí arákùnrin wa kan kó bọ́ síta kó sọ pé kó pe ilẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta kó sọ pé kí ilẹ̀ ó pa òun wọ́n tún ní kó pe Ṣàngó ní ẹ̀ẹ̀mẹ́ta kó ní kí Ṣàngó pa òun wọ́n tún ní kó pe Ògún ní ẹ̀ẹ̀mẹ́ta wọ́n ní kí Ògún kó pa òun bí ó bá jẹ́ pé irọ́ nílẹ̀ irọ́ ní Ṣàngó irọ́ ní Ògún wọ́n wá fi kún wípé bí ó bá ṣe bẹ́ẹ̀ láàrin oṣù kan <clears throat> bí ó bá ṣe bẹ́ẹ̀ láàrin oṣù kan àwọn wà bọ́ọ̀ta àwọn wà bẹ Ṣàngó lọ́wẹ̀. àwọn ò fi iṣẹ́ rán Ògún pé arákùnrin náà ó pè ó pè wọ́n nírọ́ nítorí náà kí ni nǹkan tí ọ̀rọ̀ ẹ jẹ mọ́ àwọn ò pe àwọn irúnmọlẹ̀ àwọn ò pe àwọn àwọn sọ pé arákùnrin náà ó pe àwọn nírọ́ kí wọ́n ó ṣe kí ni kí wọ́n ó ṣiṣẹ́ lé lórí ohun tọ́rọ̀ ẹ̀ bá jẹ mọ́ ní pàápàá jùlọ bí ọ̀rọ̀ ẹ̀ bá jẹ pé kí pa kí wọ́n pa á eléyìí ni mo kọ́kọ́ rí ní mo ń wò pé àwọn oníṣàngó yìí wọ́n mọ̀ ti di comedian wọ́n mọ̀ ti di aláwàdà kẹ́ríkẹ́rí èwo tún leléyìí ní ìlú tó lọ́ba tó níjòyè nígbà tó wá di ní ọwọ́ alẹ́ arákùnrin tí wọ́n ń darúkọ rẹ̀ yìí òun náà wá ọta ni alẹ patapata ọ òun náà wá bọ́ ọ ó tún wá gbé fídíò tí àwọn oníṣàngó ṣe ó gbé wá ó ń bá wọn ṣe àlàyé ọrọ wọn nígbà tí wọ́n wá sọ̀rọ̀ débi kó pe ilẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta òun náà pe ilẹ̀ o. ó pe ilẹ̀ wọ́n ní kó pe Ṣàngó òun náà pe Ṣàngó wọ́n ní kó pe Ògún òun náà pe Ògún kódà ó tún bá wọn fi kún un ó tún fi ayílála ó tún fi kún un ó tún fi Ọya kún un àníṣẹ́ ó pe gbogbo àwọn òrìṣà papọ̀ wípé ẹ wá pa òun ó wá ń fi kún wípé òun mọ̀ wípé ẹ̀mí kan ò lè bọ́ àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah. ibi tí èmi wo prógrámù yẹn mọ nìyẹn tí mo fi tí mo fi ṣe nǹkan mi mo wá wò wípé ọ̀rọ̀ yìí ó yẹ ká fi ojú ìmọ̀ ẹ̀sìn wò ó kí ni ẹ̀sìn sọ lórí ìgbésẹ̀ tí àwọn oníṣàngó gbé kí sì ni ẹ̀sìn sọ lórí ìgbésẹ̀ tí arákùnrin tí wọ́n dárúkọ yìí tí òun náà padà gbé lórí ètò rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ọ̀rọ̀ àwa mùsùlùmí kò tayọ mọ́kọ́lá lọ́hù wà mọ́kọ́lá rọ̀ṣúl àlàfáhàmì sálàfi sọ̀lẹ̀. ọ̀rọ̀ àwa mùsùlùmí kò tayọ kí ni Allah sọ nínú alukur'an kí ni ànábì rẹ̀ sọ nínú àwọn àdíìsì rẹ̀ tó lálàáfíà lórí àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa nínú Islam torí pé àwa ní àwọn aṣíwájú aláṣíwájú àwa kọ́ ni igun àkọ́kọ́ ikọ̀ àkọ́kọ́ nínú ìjọ anabi Muhammad tá a jẹ́ pé rẹ̀ àwọn kan ti jẹ́ pé rẹ̀ ṣáájú tiwa bẹ̀rẹ̀ ní ojú ayé rẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa títí dáadáa náà tó fi wá sàn kan irú wa yìí. nítorí náà a gbọ́dọ̀ ṣẹ́ ọ̀rọ̀ yìí padà ọ̀rọ̀ igun méjèèjì yìí a gbọ́dọ̀ ṣẹ́ padà sí alukur'an wa sunnatu rasul gẹ́gẹ́ bí mo ṣe sọ tọ́ ẹ̀yin oníṣàngó ọ̀dọ̀ yín ni màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin oníṣàngó ọ̀dọ̀ yín ni màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin abọ̀rìṣà ṣe rí ẹ̀yin abọ̀rìṣà tẹ́ ń bọ òrìṣà èròǹgbà ṣètọ́nì ló kò léyìn lórí ẹ̀tàn ṣètọ́nì òun ló jẹ irọ́ tí ṣèitọ́ọ̀nì pa lójọ yín lójú lẹ́fi lérò wípé kẹ́ ẹ kó igi jọ kẹ́ ẹ kó àdá jọ kẹ́ ẹ kó pàǹtí ìdọ̀tí ẹ̀gbin kẹ́ jọ mọ́ra wọn kẹ́ ẹ wá lẹ́yìn olúwa tó dá ẹ̀yin àti nǹkan tẹ́ jọ. ṣètọ́nì yìí kan náà òun náà ló kì í láyà òun ló kì í láyà wípé kẹ ẹ bọ́ sórí afẹ́fẹ́ kẹ ẹ máa dún mọ̀wúrú mọ̀wúrú kẹ ẹ máa dún kòkò mọ́ arákùnrin wa náà mo wá fẹ́ kó yé yín o wípé kì í ṣe arákùnrin wa yìí nìkan òun ló sọ̀rọ̀ yín nílẹ̀ Yorùbá àwọn àfẹ́ẹ̀sìn wọn ò ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ yín wọn ò ṣẹ̀ṣẹ̀ máa pè yín ní ẹlẹ́bọ tẹ̀ ń ṣe wọn ò sì ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yín wípé bẹ́ẹ̀ bá kú sórí ẹbọ pẹ́ wọ̀ àwọn àfẹ́ẹ̀sìn nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ àáfàá tó dúró déédéé tí wọ́n jẹ́ onísúnà wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ké tantan sí yín létí wípé ẹ má bọ Ṣàngó mọ́ ẹ má bọ Ògún mọ́ ẹ má bọ Ọya mọ́ ẹ má bọ ẹ má bọ kí ló rẹ̀ àìlàlà mọ́ ẹ má ṣe ọ̀sán ìmọ̀ ẹ má gbé egúngún mọ́ ìbọ̀rìṣà ní ìwọ̀n yìí èyí kì í ṣe àṣà kì í ṣe àṣà ìbọ̀rìṣà pọ́nbélé ni nínú nǹkan tí olúwa ẹ̀dá tó sì bínú sí jù lọ nínú ẹ̀ṣẹ̀ tí ọmọnìyàn ń dá láyé kò tayọ ìbọ̀rìṣà kò tayọ ìbọ̀rìṣà èyí ṣe tẹ́ ẹ̀ bọ́ ọ̀tá nígbà náà láti ìgbà náà èyí ṣe tí ẹ̀ bọ́ ọ̀tá láti ìgbà náà kẹ́ máa dá ọjọ́ ikú fún àwọn àfáà wọ̀nyí bí ó bá já sí wípé lódodo ni Ṣàngó lè dáàyàn pa bọ́bá ga sí pé lódodo ni oògùn lè dá àyàn pa àwọn àfáwọn yìí wọn ò ló ka o bẹ̀rẹ̀ láti ìlú ọ̀yọ́ gangan tẹ́ ẹ ti jáde àwọn àfáà tí ń gbógun ti ẹbọ wọ́n wà nílùú ọ̀yọ́ wọ́n wà nílùú ìbàdàn wọ́n wà nílùú èkó káàkiri káàkiri káàkiri ni tí wọ́n sì ń sọ pẹ̀lú èdè tẹ́ ẹ gbọ́yé. E tó bá já sí wípé lódodo ní Ṣàngó yín Ògún yín ó bá lè pààyàn fúnra rẹ̀ ó yẹ ká ti rí àkọọ́lẹ̀ ó yẹ ká ti bá ńlẹ̀ bó jẹ́ tàn tábà bó dàrọ̀ bá tábà wípé àáfàá lágbájá ọmọ lágbájá ó sọ pé bọ̀rìṣẹ̀ ò dáa ó sọ wípé abọ̀rìṣẹ̀ ò wọná làwọn alábọ̀rìṣà ni wọ́n bá ṣe kí ni ni wọ́n bá dájọ́ ọkú fún un. ẹ wo ìgbà tí ìsìláàmù ti wọlé yorùbá ẹ wo iye òǹkà àwọn àáfàá tí wọ́n dúró déédéé sínú ìsìláàmù tí wọ́n ti ń gbógun ti ìbọ̀rìṣà kódà nínú ìtàn tí ó ṣojú irú wa a rí àwọn àáfàá ẹ̀sìn tí wọ́n lọ máa ń gba ẹ̀kú eégún lórí eégún nílẹ̀ Yorùbá yìí àwọn àfáà takuntakun tí wọ́n lọ pàdé eléégún tí wọ́n sì gba ẹ̀kú lórí rẹ̀ tí wọ́n á dáná sun. ẹ rí ọjọ́ ikú àwọn eléyìí dá a gbọ́ pé ẹ dájọ́ ikú fún wọn rí pé wọn ò ní kéje wọn ò ní dọjọ́ méje láyé àti ẹ̀gbọ́n rí nílẹ̀ Yorùbá wípé àwọn oníṣàngó o tàbáwọn ológun o tàbáwọn ọlọ́ya o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé wọ́n dá ọjọ́ ikú fún ẹnìkan onítàn sì kù ó sì wá ga sí pé lásìkò yìí ni Ṣàngó yín ṣẹ̀wá fẹ́ pààyàn lògùn yín ṣẹ̀wá fẹ́ pààyàn ẹ̀ ṣàìmọ̀ pé ìdírọ́ lẹ́wà ìdírọ́ lẹ́wà arákùnrin wa yìí ó pè ń ṣàkíyèsí ni kò fẹ́ kẹ́ ẹ wọ náà ni kò fẹ́ kẹ́ ẹ sórí burúkú lọ́jọ́ àlìkìyàmọ̀ ni kò fẹ́ kẹ́ ẹ pasán ni kì í wá ṣe ìdúnkokò mọ́ ni pé Ṣàngó òun ni tàbógun ni ó nígbà tó gùn ń bẹ láyé ẹ̀mí mélòó gan ló tọwọ́ rẹ̀ bọ́ nígbà tí Ṣàngó ń bẹ láyé ẹ̀mí mélòó gan ló tọwọ́ òun gan bọ́ ṣé bẹ́yìn lẹ máa ń ran àwọn Ògún yín lọ́wọ́ ṣé bẹ́yìn lẹ máa ń ran Ṣàngó yín lọ́wọ́ láti lù yàn pa àbẹ́yìn kọ́ ni ẹ̀yin lè máa ràn wọ́n lọ́wọ́ láti lù yàn pa ẹ sọ pé ẹlẹ́dẹ̀ kan tẹ́ ẹ máa pè é wọ́n á ní ọ̀gá wọn ò lè pààyàn tì mi ò rántí ibẹ̀ ṣe máa ń sọ ọ̀rọ̀ yẹn ẹ sọ pé ọ̀gá yín tí àrá bá sán tí ìkọlù àrá tó bá ṣẹlẹ̀ sí ẹnìkan àwọn oníṣàngó wọ́n á sáré wá ibẹ̀ lọ wọ́n á sáré tọpasẹ̀ ẹbẹ̀ tó bá ti gbọ́ pé àrá sán o bó ṣe wá spáàkì yẹn tán wá gbọ́ pé ọkọ̀ lu ẹnìkan àwọn oníṣàngó wà sáré lọ síbẹ̀ láti lọ lu ẹni yẹn pa fínfín wọ́n á sọ pé ọ̀gá àwọn kì í pààyàn tì ẹ̀yin gangan lẹ̀ ń ran Ṣàngó lọ́wọ́ ọ̀lẹ ni Ṣàngó ẹ̀yin gangan lẹ̀ ń ran Ògún lọ́wọ́ ọ̀lẹ ni Ògún ẹ má wulẹ̀ dúkokò ikú mọ́ arákùnrin wa kò síkù kankan tí ó pa á látọ̀dọ̀ Ṣàngó àbí látọ̀dọ̀ Ògún àbí látọ̀dọ̀ Ọya kò sí ikú kankan tí ó pa á torí pé àwọn tẹ̀ ń dá akọ yẹn ọ̀lẹ ni wọ́n wọn ò lè pààyàn wọn ò lè sọyàn dòkú wọn ò sì lè sọyàn di alààyè irọ́ lásán lọ́wọ́ àmọ́ torí pé Were ò ní mọ́rẹ̀ ní wèrè nígbà tó bá bọ́rẹ̀ sí òwò láàrin ìjà ó ń ó yẹ kójú ó tì yín ni ó yẹ kójú ó tì yín ni pẹ̀lú tẹ́ ṣe yẹn àkíyèsí lárákùnrin ìpéyìn sí pé kẹ́ ẹ ṣàmà ká ẹ̀dì kókó ẹ̀ mú kókó ní kẹ́ ẹ̀dì mú ń torí kókó yẹn lẹ́yìn bùkátà sí ti yín ẹ̀ bùkátà sí àgbékalẹ̀ ọrọ tiẹ̀ ọrọ ọlọ́run àtọ̀rọ̀ òun ló sọ fún yín bó ṣe máa sọ ma pé kú nídìí òrìṣà ẹ mọ́ bòrìṣà mọ́ ẹ wá ń lérí ikú ìyẹn fi hàn torí ẹ̀yin náà mọ̀ pé Ṣàngó ò lè dáyàn pa ẹ mọ̀ pé Ògún ò lè dáyàn pa ẹ wá ń fi nǹkan tí ọ̀gá yín olúwa yín tẹ̀ ń sìn in tí ò ní kápá lórí rẹ̀ ẹ wá fi ń dúnkòkò mọ́ arákùnrin ẹ sì mọ̀ wípé ọjọ́ ọkú ẹ̀dá ẹ̀yin gangan mọ̀ wípé ọjọ́ ọkú ẹ̀dá kò sẹ́ni tó mọ̀ ọ́ kò sẹ́ni tó mọ̀ ọ́ àfẹ́tí bá ń tù tanra rẹ̀ jẹ tí ń parọ́ fún ara rẹ̀ a sì mọ̀ pé every second lẹ̀mí ń bọ́ every second ó ní ẹ̀mí ń bọ́ ṣé tí ẹ̀mí arákùnrin bá wá bọ́ láàrin ọjọ́ méje lẹ́wọ̀n sọ pé Ṣàngó òun ló pa á kí wọ́n tó bìyà láyà Ṣàngó ta ní ń pààyàn kí wọ́n tó bìyà láyà Ògún ta ní ń pààyàn kí wọ́n tó bìyà láyà Ọya ta ní ń pààyàn kí wọ́n tó bìyà láyà ìlàlá ta ni ń pààyàn bí ó ṣe Allah subhanahu wa ta'ala ṣe rí ọ̀rọ̀ yín ó dàbí ọ̀rọ̀ wòlíì tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ tó wá kó èròjọ tó kó èròjọ tó wá sọ wípé tí wọ́n bá ti wá síbí báyìí láàrin ọdún kan ó rí ìyanu nínú ayé rẹ ẹ̀tàn ni ta ní ọ̀nà ọ̀bì kan láàrin ọdún kan tí kò ní rí nǹkan kan níyàtọ̀ nínú ayé rẹ̀ agbárí lásán ni agbárí ni ìdúnmọ̀húrú mọ̀húrú yín tẹ́ẹ̀tún márákùnrin yìí èyí tó ṣe kókó gùn lọ ní ẹ̀dọ̀ èyí tó ṣe kókó gùn lọ ní pé kẹ́ẹ̀lọ túbá kẹ́ẹ̀lọ túbá ẹ wá jẹ́ ká lọ sínú àlùkùránì tẹ́ẹ̀tì mọ̀ pé àti Ṣàngó lákàáyé yín àti nànàkùkù àbí nànàkùkù jáde kílẹ̀ ń pò ṣàbúrúkú yẹn àti òṣà ajé yín ni o gbogbo yín pátápátá ọ̀lẹ nìyí. beside kí n tó lọ sínú ayálẹ̀ kùránì mo wá rí i pé bẹ́yìn o ní ṣàgbọ́sẹ̀ bọ́ta yẹn tẹ́ ẹ dún mọ̀húrú mọ̀húrú ọjọ́ ọkú mọ́ ẹni yìí mọ́ arákùnrin wa yìí inú àwọn oníbídíà inú wọn máa ń dùn inú wọn máa ń dùn kò sí tó jẹ́ kí inú wọn dùn torí wípé ìbáṣepọ̀ ìbáṣepọ̀ ọkọ̀rọ̀ ó ń bẹ láàrin ẹ̀yin oníṣàngó àtàwọn oníbídíà ìbáṣepọ̀ tó dánmọ́rán ó ń bẹ láàrin àwọn abọ̀rìṣà Yorùbá àti àwọn àfẹ́ ẹlẹ́bọ ìbáṣepọ̀ tó dánmọ́rán ó ń bẹ láàrin ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá àti àwọn àfòrí bídíà tó fi já sí pé nígbà tí wọ́n wá rí ẹ̀yin tẹ́ ẹ jáde inú wọn dùn pé hẹ́ẹ̀ ìtàǹfẹ́nu ó yẹ kó kú ni ó yẹ kó kú ni ó yẹ kó kú ni ẹ̀yà tètè jẹ́ ó kú hmm, ẹgbọ́n yín jẹ ni ṣẹ́ẹ̀rí àtẹ̀yìn abọ̀rìṣà àtẹ̀yìn oníbídíà àti àwọn àlìjànú yín gbogbo yín àpapọ̀ yín ẹ dàbí ilé aláǹtakùn ni ẹ dàbí ilé aláǹtakùn tó ga sí pé àbùkátà sí odidi ọwọ̀ láti wọn dànù gàgàwọ̀ kan báyìí ó ti já dànù àpèjúwe yín nìyẹn o ẹ̀yin oníṣègùn ṣẹ́ẹ̀sì mọ̀ tẹ́ẹ̀ tẹ́bà gbàgbé kì í tún wá ṣe arákùnrin nìkan ló jáde sọ̀rọ̀ lórí ìsìnkú ọba Lámídì Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ èmi gan lára mo wà ní ẹni tó bọ́ ọ̀tá tí mo sì pe àkọlé ọ̀rọ̀ mi ni pé alùlìbídíà àti alùsàngó ló dìjọ sin òkú ọba onísàngó aláàfin ọ̀yọ́ sẹ́mi pé mi náà bọ́ta àkọlé ọ̀rọ̀ tèmi sì nìyẹn pé áàlù bídíà àwọn àpò ní bídíà àti áàlù ṣàngó àtàwọn ẹ̀yìn oníṣàngó lẹ́dìjọ́ sin òkú ọba oníṣàngó aláàfin ọ̀yọ́ àfáà míì náà bọ́ta àfáà míì náà bọ́ta àwa tá a bọ́ta lórí ọ̀rọ̀ yìí nínú àwa tá a jẹ́ àfáà oníṣú náà tá a bá kà wá ní méní méjì àdínlógún àdínlógún ó sì wá já sí pé arákùnrin nìkan lẹ́fẹ́ pa ẹ̀ síta gbogbo wa tó bá já sí pé lódodo ni Ògún yín Ṣàngó yín Ọya yín Ọbàtálá yín ló bá lè dá ẹ̀mí gbà lára ènìyàn kì í ṣe arákùnrin nìkan ló sọ̀rọ̀ ìsìnkú ìsìnkú ọba aláàfin gbogbo àwọn onísúnà tá a sọ̀rọ̀ lórí ìsìnkú ọba aláàfin tá a sì bu ẹnu àtẹ́lu bí àwọn oníbídíà bí wọ́n ṣe lọ sin ọba oníṣàgbó gbogbo wa ló yẹ kẹ́ ẹ dákọ̀ kẹ́ ẹ wá ka ọkọ̀ wa bọ́ta lágbájá ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá kẹ wá tó kọ wá jáde kẹ wá fún wa ní ọjọ́ méje. èsì tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé dìrọ̀ yín máa já ẹ ti pé kò pọ́síbù kò láìkìlì kó ṣẹlẹ̀ kí àwa bí ogún ká kú láàrin ọjọ́ méje kò pọ́síbù ṣùgbọ́n tó pọ́síbù òun ni kí wọ́n sọ pé nìkan kú láàrin ìjọ méje ọgbọ́n lẹ̀ ń lò ọpọlọ lẹ̀ ń lò kì í ṣe pé bóyá òdodo ń bẹ lọ́dọ̀ yín ok ẹ má wàá dún mọ̀húrú mọ̀húrú mọ́ ẹnìkan nínú wa gbogbo wa ni kẹ́ ẹ kó papọ̀ gbogbo àwa tá a sọ pé ẹ̀yin oníṣàngó ẹ̀yin ológun ẹ̀yin ọlọ́ya gbogbo yín pátápátá ìkó náà já ànámọ̀ ní tẹ́ bá kú sórí ìṣẹ̀bọ yín ẹ má yọ ẹnì kankan lẹ̀ nínú àwa tá a sọ bẹ́ẹ̀ ẹ bọ́ ta padà gbogbo fídíò wa lẹ ti wò ẹ wo tèmi ẹ wo ti Jamiu bàbá ẹ wo ti Àbúmọ́rídì ẹ wo ti Amiru Àjàlá àtàwọn àfáàmì tí yòó tún mọ́ tí tèmi tí mi ò mọ́kọ wọn àwọn tí mo mọ́kọ wọn ni mo dá yẹn àfa ẹ̀sẹ̀ òkè tó ti yé mo ti ka díẹ̀ fún yín nínú àwọn tẹ́ẹ̀kà tẹ́ẹ̀dá ọjọ́ méje fún kì í ṣe arákùnrin yẹn nìkan sọ ló sọ̀rọ̀ ìsìnkú ọba Lámídì ẹ̀yin náà sì mọ̀ pàṣírí yín ó tù ú tẹ́ ẹ bá ka gbogbo ọkọ̀ wa kẹ́ sọ pé láàrin ọjọ́ méje o gbogbo wa kù ẹ sì mọ̀ pé irú ọ̀yìn yóò ṣe kí ni yóò hàn gbagada gbagada ti gbọ́ ayé àmọ́ ẹnìkan péré táàsì mọ́jọ́ ọkú ẹnìkan táwọn èèyàn sì ń kú ní every second bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ní ìsìn lágbàáyé aláwo ló mọ iye ẹni tó ti kú báyìí láàrin ìgbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí aláwo nìkan ló mọ iye ẹni tó ti kú nílé ìwòsàn kọ̀ọ̀kan ni mọ́ṣúárì wà bá dé usage lónìí nísìn wọ́n lè sọ pé láfà fọ́ làwọn kan kú bá dé adé ọ̀yọ́ wọ́n sọ bẹ́ẹ̀ ẹ wá gbogbo àgbáńlá ayé so every ìṣẹ̀lẹ̀ every second every second nílé ayé second kò ní lónílé ayé àti kẹ́ni ẹnìkan bọ́ ẹ wá ń sọ wípé ẹni wáyìí

lórí irọ́ ẹ má dùn mọ̀ wúrú mọ̀ wúrú ẹ má dùn kòkò bẹ́nìkan nínú wa gbogbo wa ni kẹ́ ẹ dájọ́ méje fún gbogbo wa ni kẹ́ ẹ dá ọjọ́ méje fún kí àṣírí yín kọ̀ wá tú sáyé ẹ má mú ẹnìkan ẹ wá já lọ sínú àlùkùránì kẹ́ wá rí ẹ̀sìn yín. kẹ́ ẹ rí ẹ̀sìn yín láti ní alukur'an nínú suratul hajj suratul hajj quran twenty two aya seventy gbogbo ẹ̀yin ènìyàn máa gbọ́ o kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀lẹ làwọn ń Ṣàngó yìí àwọn ń ẹgbọ́n tọ́lọ̀ ń fi sọ̀rọ̀ nípa wọn Allah ní yá ayú anas duriba masalun fastani ulahu ẹ̀yin ènìyàn ẹ̀rí ọlọ́run kó gbogbo wa papọ̀ àti mùsùlùmí inú wa àti kèfèrí inú wa ọlọ́run kó gbogbo wa papọ̀ yá ayú anas ẹ̀yin ènìyàn duriba masalun a ti fi àpèjúwe kan lélẹ̀ o àpẹẹrẹ a fẹ́ fún yín ní analogy a fẹ́ fún yín ní àkàwé fàṣẹ́ni ìhùnláhù ẹ tẹ́tí o kẹgbọ́ o ẹ̀yin oníṣàngó ìlú ọ̀yọ́ ẹ̀yin oníṣàngó ìlú ìbàdàn ẹ̀yin oníṣàngó ilẹ̀ yorùbá ẹ̀yin oníṣàngó áfíríkà ẹ̀yin oníṣàngó àgbáńlá ayé torí wọ́n tún bọ ṣàngó náà ní mexico àbí kí náà ń pè ṣé mexico ni àbí brazil ní Brazil àwọn náà sì gbọ́ Yorùbá wọ́n gbọ́ nǹkan tí mò ń sọ yìí àtẹ̀yìn Ṣàngó àti ẹ̀yin ológun o àtẹ̀yìn ọlọ́ya o àtẹ̀yìn tẹ́ ń gbé egúngún o àtẹ̀yìn tẹ́ ń bọ orò o àtẹ̀yìn tẹ́ ń bọ irun mọ́lẹ̀ sàfẹ́mi ìhùlàhù ẹ wá tẹ́tí sí àkàwé tọ́lọ́ ń fẹ́ fún yìí innal ladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaban lan yakhluqu dhubaba ọlọ́run ní dájúdájú àwọn tẹ́ ń pè lẹ́yìn àlọ́ọ̀ àwọn oògùn tẹ́ ń pè oògùn tẹ́ ẹ ní kí arákùnrin wó pè ṣògùn tẹ́ ẹ ní kó pè ọya tẹ́ ẹ ní kó pè tẹ́yìn máa pè ń ti ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn yẹ́kùlùkù lùbàbàn wọn ò lè dé o. Ògún yín Ṣàngó yín Ọya yín kò lè dá eṣinṣin wàlá wìṣtámà òwúláhù kódà kí gbogbo òṣà pátápátá kí wọ́n parapọ̀ láti dé eṣinṣin wọn ò lè dá Ògún ni o Ọya ni o Ọbàtálá ni o eh, Ọ̀ṣun ni o Ayílálá ni o nànákùkù ni o gbogbo tí ń jẹ́ òṣà pátápátá ẹ parapọ̀ worldwide globally ẹ lè dẹ́ ìṣinṣin sẹ́rípẹ̀sì useless ẹni nǹkan tí ò lè dá nǹkan lẹ̀ ń bọ̀ sẹ́rípẹ̀sì by useless ẹ ti wá mọ̀ gbọ́ wàyí yẹ́sùlùbù ń lò báàbù ṣe án tí eṣinṣin kan tó bá wá fẹnu gbé nǹkan kankan nínú pàǹtí tẹ́ ẹ kó jọ tẹ́ ẹ ń pè lọ́lọ́run àwọn oúnjẹ tẹ́ ẹ kó dàálẹ̀ bí ẹ̀kọ bí epo bí iṣu àwọn oúnjẹ tẹ́ ẹ kó dà sí di òòṣà tí èsìsí bá bàlẹ̀ tó fẹnu gbé nǹkan bẹ́ẹ̀ láàyè sẹ̀ǹkìlúhu mínìhù ẹ̀ lè gbà lọ́wọ́ ẹ̀ òòṣà yín ò lè gbà lọ́wọ́ ẹ̀ ẹ wo bó òòṣà yín ṣe useless ṣé èyí tẹ́ ẹ lè gba nǹkan lọ́wọ́ eṣinṣin lẹ fẹ́ gba ẹ̀mí lọ́wọ́ arákùnrin wa ẹja wo analogy yẹn ẹ̀yin tẹ́ ẹ̀ lè gba nǹkan tí eṣinṣin gbogbo wa la dá eṣinṣin mọ̀ ó ń fò káàkiri láàrin eṣinṣin ò lè wá bà lé òòṣà yín kó fẹnu pọ̀ nǹkan lá kó fẹnu gbé nǹkan ń bẹ̀. kó ṣàyín wá gbà lẹ́nu rẹ̀ pé ń má jẹ́ má jẹ́ èmi ni mo ní kìí ṣe wọ wọ́n jẹ lọ sórí àkìtàn òòṣà yín ò lè gba oúnjẹ tó bá gbé lẹ́nu eṣinṣin ẹ̀yin tí òòṣà yín ò lè gba ń tí eṣinṣin bá gbé lẹ́nu rẹ̀ lẹ́wálẹ̀ ẹ̀fẹ́ da odidi ẹ̀mí odidi ẹ̀mí lára arákùnrin wa ẹ nínú tí eṣinṣin gbé kó ṣe kéré tóun bó ṣe kéré mọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mí tí ọmọnìyàn fi ń mí èwo ló tóbi jù èwo ló lápọ̀nlé jù èwo ló tóbi jù èwo ló lápọ̀nlé jù ẹ̀mí ni ẹ̀mí ènìyàn ni ẹ̀mí ènìyàn ni torí wípé ẹni tó bá pa ènìyàn tó dùn kú mọ̀ tàbí tó sa láàké tàbí tó ta lọ́fà tàbí tó yìn níbọn tọ́lọ́ ń bá fi gba ẹ̀mí ẹ̀ kúrò lára bọ́dì rẹ̀ ìdájọ́ kí wọ́n pa onítọ̀hún náà ní bẹ lórí rẹ̀ tí ń túmọ̀ sí pé àpọ́nlé wà fún ẹ̀mí tí ò jọ yín lójú ẹ̀yin ológun ẹ̀yin oníṣàngó kò jọ yín lójú àmọ́ ọ̀lẹ lògùn ọ̀lẹ níṣàngó ọ̀lẹ ni ọ yá wọn ò lè gba tí eṣinṣin bá gbé lẹ́nu eṣinṣin wọn ò lè gbà lẹ́nu rẹ̀ Allah wá ní dọ́nfà tọ́ọ̀lìbù wálìmọ̀tìlù dọ́nfà àtọ́ọ̀lìbù wálìmọ̀tìlù àtọ́ọ̀lìbù olóòṣà tí ń bọ̀ ṣà ọ̀lẹ ni wálìmọ̀tìlù ọ̀dọ̀ ẹni tó wá ọ̀dọ̀ ẹni tó lọ tí í ṣe òrìṣà rẹ̀ pé kó wá gbẹ̀mí ẹnìkan ni ó tàbí kó sẹ́nìkan sùtá ni ó wọ́n ní mọ́tìlúùbù òòṣà náà ọ̀lẹ lòun náà tẹ̀síwù kan ó túmọ̀ àtọ́líbù wàlẹ̀ mọ́tìlúùbù ó túmọ̀ ẹ̀ sí abọ̀rìṣà àtòrìṣà tẹ̀síwù kan túmọ̀ ẹ̀ sí eṣinṣin àti òrìṣà eṣinṣin àti nǹkan tí eṣinṣin gbé ní ọ̀dọ̀ òrìṣà ìǹtẹ́ṣinṣin gbé ìǹtọ́lẹ́ni eṣinṣin fún ara rẹ̀ òun náà lẹ gbẹ́ṣinṣin ṣe wá lẹ́hun tí n tó gbé ní ọ̀dọ̀ òrìṣà náà lẹ́hun òòṣà yín tẹ́ẹ̀kà kún alágbára kò wá lè gbà á lọ́wọ́ rẹ̀ òòṣà kò lè dá ọ̀lẹ mú àbọ̀lẹ̀kọ́ lè ṣinṣin ni ṣe ṣinṣin lágbára ni ṣinṣin lágbára ìwọ̀nba nǹkan tí èsì sì fẹnu gbé nígbà ọ̀sà yín nǹkan náà sọ kéré ó kéré débi wípé kò lè yó eṣinṣin á ń bọ̀ sí bọ́ sí pé yóò yó ẹranko á ń bọ̀ sí bọ́ sí pé yóò yó ènìyàn ẹ wo bí òòṣà ń ṣe useless òòṣà tẹ̀yìn fi ń dún kòkò mẹ́ni wa pé ẹ níjọ́ méje òṣà yìí useless kò lè gba nǹkan lẹ́nu eṣinṣin yóò àgbẹ̀mí lára ẹni wa irọ́ lẹ́pa irọ́ irọ́ irọ́ ńlá irọ́ funfun báláwo òun lẹ́pa ẹ kú òǹbí irọ́ kí lè ń parọ́ sí ẹ̀yin náà mọ̀ pé òṣà yín ọ̀lẹ ni ẹ mọ̀ pé òṣà yín ọ̀lẹ ni kí wàá lẹ fi ń dúnkokò mọ́ wá sí. Si ìyẹn ní kátó lọ wọnú súrà ali imran quran three aya one forty five Allah ní Allah subhanahu wa ta'ala ó sọ pé wa ma kana li nafsin an tamuta illa bi idhnillahi kitaban mu'ajjala kitaban mu'ajjala wa ma kana li nafsin an tamuta kò sí ẹ̀mí kan tó lè kù ìlàbí ìzìnìláì àfi pẹ̀lú ìyọ̀ǹda Allah pẹ̀lú ìyọ̀ǹda Allah lẹ̀mí fi lè kú ẹ̀mí arákùnrin wa yìí ò lè kú ìlàbí ìzìnìláì àfi pẹ̀lú ìyọ̀ǹda Allah kìtàbàn muhajjala kìtàbàn muakọtan muakọtan. Mu wọ́n ti kọ kádàrá kú sílẹ̀ kitaban wọ́n ti kọ́lẹ̀ mu'ajjalan la yataqaddam wa la yata'akhkhar ọjọ́ tí wọ́n kọ sínú kádàrá ẹni wa yìí kò lè sún wájú kò sì lè sún sẹ́yìn kò lè sún síwájú kò lè sún sẹ́yìn kò lè sún tẹ́ni wa ìbá kú láàrin ọjọ́ méje ọjọ́ tọ́lọ́ ti kọ kádàrá kú rẹ̀ ni kì í ṣe ògùn yín ló pa á a ti sọ nínú suratul hajj wípé ògún yín ṣàngó yín ọ̀lẹ ni Allah ti sọ bẹ́ẹ̀ pọ̀ lẹ́nu ọ̀lẹ tí ò lè gbà nǹkan lẹ́nu eṣinṣin ní àgbẹ̀ ẹ̀mí lẹ́nu ẹlẹ́mìí ọ̀lẹ tí ò lè gba oúnjẹ tí eṣinṣin gbé lójú rẹ̀ kòrókòrò kò lè gba ẹ̀mí lára ẹlẹ́mìí nípa bẹ́ẹ̀ ẹ̀mí kan ò lè kú o ìlàbí ìdí ni láì àti pẹ̀lú ìyọ̀ǹda àṣẹ Allah tí ẹ̀mí ẹni wa ìbá bọ́ Allah ló pa kìí ṣe Ògún kìí ṣe Ṣàngó kìí ṣe Ọya sàn pé àmọ́jọ́ ọkú àti mọ́gọ́tọ́lọ́ ń kọ ikú rẹ̀ mọ́ àwọn wa ń sọ fáyé báyìí wípé ẹ̀mí ẹni wa yìí ò lè bọ́ ìlàbí ìdínì láì kìí ṣe bi ìdínì Ògún kìí ṣe bí ìdínì Ṣàngó kìí ṣe bí ìdínì Ọya kìí ṣe bí ìdínì Lákáayé kìí ṣe bí ìdínì Irúnmọlẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ ni gbogbo ń tẹ́ kó jọ wọn ò lè gbà nǹkan kan wọn ò lè gbà nǹkan kan lẹ́nu eṣinṣin ámbèlè tàṣé ènìyàn ámbèlè tàṣé ènìyàn ọjọ́ ọkú kìí sì súnwájú kìí sún ẹ̀yìn ikú ẹ̀dá sì nìyí àṣẹ ọlọ́run ni kìí ṣe àṣẹ Ògún kìí ṣe àṣẹ Ṣàngó kìí ṣe àṣẹ Yemọja àṣẹ àlọ́run ni Ògún yín gan pẹ̀lú àṣẹ ọlọ́run ló yẹ kú ṣàgbó yín pẹ̀lú àṣẹ ọlọ́run ló fi kú yemọja yín pẹ̀lú àṣẹ ọlọ́run lè e kú ọkàgà sí wípé wọn ò kúkú rẹ̀ ń ti wọn ni wọ́n pasán ni àwọn pasán ni àwa fẹ́kẹ́ inú ọ̀ pasán arákùnrin yóò fẹ́kẹ́ pasán bí ṣàgbó ṣe pasán bógun ṣe pasán bí yemọja ṣe pasán kò fẹ́kẹ́ inú ọ̀ pasán onígbé fún yín igbe kẹ́ ẹ má pasán làwọn àfáà súnà ń pa fún yín àfẹ́kẹ́ ẹ pasán ẹ ń bá bọ sọ̀gbọ́ kú ó ti pasán ẹ ń bá bọ ògùn kú ó ti pasán ẹ ń bá bọ ọya kú ó ti pasán àfẹ́kẹ́ ẹ pasán ni ẹ wá ń dún mọ̀wúrú mọ̀wúrú kú mọ́ ẹnìkan nínú wa ṣe wá rí ìdí tí ọ̀rọ̀ yìí fi kan àwọn oníbídíà ìdí tí ọ̀rọ̀ yìí fi kan àwọn oníbídíà ó ní pé súrátùlì Quran 58 ayẹ̀lẹ́ kẹwàá àárí ń bẹ̀ aláwọ̀ ní ìnámà nájíwá mínà ṣaitọ́ọ̀nù ليحزن الذين آمنوا وليس بدارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون إنما نجوى من الشيطان ṣẹ́rí ariwo ìdúmọ̀húrúmọ̀húrú tẹ́ǹdùn àwọn oníbídíà tí arákùnrin ìgbógun tì àwọn náà ti gún bẹ́ẹ̀ rí àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ ẹlẹ́bọ nílẹ̀ Yorùbá àwọn náà ti kọrin ikú wọ́n ti kọ́ sí etí ẹni wa ìrí kó tó wá di pé èèyàn oníṣègùn wá tẹ́wọ́ gbà aláwọ̀ wá ìnáma náà jí wa mina ṣẹ́tẹ́ mina shaitan ṣẹ̀dá ariwo yẹn ariwo tẹ̀ ń pa yẹn ọ̀dẹ̀ èṣù ló ti wá kò tọ̀dọ̀ ọlọ́run wá ìdúmọ̀húru mọ̀húru pé ọjọ́ méje òní ó kú kò tọ̀dọ̀ ọlọ́run wá ọ̀dẹ̀ èṣù ló ti wá lìyázúnà lẹ́vínà ámànú láti lè fi kó ìbànújẹ́ bá àwọn onígbàgbọ́ òdodo wípé háà. àwọn ah, ti dájọ́ ọkú arákùnrin wa o ah, ah. <laughs> aláwọ̀ ní wàlẹ́ ìsàdìdọ́rì ń ṣe sẹ́rí igbe ọjọ́ méje tẹ́ ẹ pariwo tó tọ́jọ́ èṣù wá o ọ̀dọ̀ èṣù ló ti wá èṣù ló fi sí yín lẹ́nu ó fi sí ẹnu àwọn bídíà lánàá ó fi sí ẹnu àwọn àfẹ́ ẹlẹ́bọ Lana, ọkọ wa sunkan yìí náà lónìí lẹ́yìn náà wá wí ti yín kò lè kó kò lè kó nira kankan bá wa kò lè kó ìnira kankan bá wa ilabi idinilai àti pẹ̀lú àṣẹ àlọ́ọ̀ gbogbo ète tẹ́ ẹ bá dá gbogbo ète tẹ́ ẹ bá hun lórí arákùnrin wa yìí àti lórí àwa náà kò lè kó nira bá wa ìlàbí ibi nìlá àfi pẹ̀lú àṣẹ àlọ́ ìyẹn ni wípé tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kò ṣàdédé rí bẹ́ẹ̀ bí kò ṣe pé aláwò ló ṣe kí ni lọ́yọ̀ǹda tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kò ṣàdédé rí bẹ́ẹ̀ láti ìkárá ni ẹyin láti láti ọ̀dọ̀ Ògún láti ọ̀dọ̀ Ṣàngó láti ọ̀dọ̀ Ọya rárá o rárá o ìlàbí ìlìní láì pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run laburú lè fi kàn dá ẹni tó lérí ó jẹnu ẹ̀ níyà ni ẹni tó dún mọ̀húrú mọ̀húrú ó jẹnu ẹ̀ níyà ni àṣẹ Ọlọ́run laburú máa fi ṣẹlẹ̀ sẹ́dà. wa ala Allahi falyatawakkali al nítorí náà àwọn onígbàgbọ́ òdodo Allah ò ní kágbára lé ń tiwa nǹkan kò ní sẹ́ni wá nǹkan kò sì ní sàwa náà aburú kò ní sẹ́ni wá aburú kò sì ní sí àwa náà ibi táburú ti ń bọ̀ láburú padà sí ibi táburú ti ń bọ̀ ni aburú òsèkí ni ibẹ̀ ni ó padà sí torí pé ẹ̀yin gangan ni alùlẹ̀ fitna alùlẹ̀ musiba alùdọ́ra ẹ̀yin ni oníwàhálà ẹ̀yin ni oníjàmbá ẹ̀yin ni aládànwò tẹ́ ń gbé àdánwò yín ká àdánwò yìí náà tẹ̀ ń gbé ká lẹ́wà fẹ́ fi máa dún mọ̀húrú mọ̀húrú mọ́ wa àwa ti gbára lọ́lọ́hun a ti gbára lé Allah subhanahu wa ta'ala aburú ò ní ṣẹni wa tẹ́ ẹ dájọ́ méje fún bẹ́ẹ̀ náà sì ni aburú ò ní ṣe àwa náà ló jẹ́ ń sọ fún yín wípé kì í ṣẹ́ni ìwà yìí nìkan ló gbógun tì yín àwa náà gbógun tì yín bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ lọ mọ̀ báyìí àwa náà gbógun tì yín kò sígbà tá a yin ẹlẹ́bọ pé ẹlẹ́bọ o àkúṣẹ́ a iṣẹ́ tó ń ṣe yìí a iṣẹ́ gidi ni o a ó fi lọ́mọ lọ́wọ́ o rárá o rárá o rárá o tí ni mo sọ fún yín pé ọmọ ọ̀yọ́ lèmi náà oníṣọ̀gbó làwọn bàbá ńlá mi a máa ti ṣọ̀gbó yẹn àwa parun apárun nínú ẹbí tiwa abuyẹ ní bàbá bàbá bàbá tèmi abuyẹ tẹmọ tó ń pè ẹ lọ wo ẹsẹ odù fá abuyẹ ẹ mẹsẹ ń pè bẹ. kí ni àwa ti àwa ti pasàn góòdì lé tiwa àti párun ẹ̀yin náà ẹ pati yín run ẹ pati yín run irọ́ lásán ni Ṣàngó ṣẹ́rí ẹjẹ́ àṣìlàkáyì ẹjẹ́ káṣìlàkáyì ẹ̀yin ní Ṣàngó ní sáàrà ẹni Ṣàngó ní rọ òjò ẹ sì mọ ìtàn Ṣàngó ẹ mọ̀gbà tí wọ́n bí ìyá Ṣàngó ẹ mọ̀gbà tí wọ́n bí bàbá Ṣàngó tí Ṣàngó ò tí ì dáyé àti síwájú àti síwájú. Si sójú ò mọ ni nílé ayé ṣebẹ́ ẹ gbọ́ pé omi lọ́lọ́run fi pa ìjọ núhù rẹ̀ omi tọ́lọ́run bá fi pa ìjọ núhù rẹ̀ ṣẹ́ṣàgó lọ́rọ̀ ṣẹ́ṣàgó lọ́rọ̀ òjò tọ́lọ́run fi pa ìjọ ànẹ́bì núhù rẹ̀ ṣẹ́ṣàgó lọ́rọ̀ òjò ńjọ́ náà lọ́hùn níbo ni Ṣàngó wà níbo ni ìyáláyà Ṣàngó níbo ló wà bàbá ńlá Ṣàngó lásìkò ànábì núhù níbo ló wà ẹ̀yin bàbá ń Ṣàngó yìí ábà ẹ jẹ́ àṣelàkáyè o ohun tá à ń bá yín sọ yìí ẹ ronú sí ẹ sí wò nígbà lórí Facebook wọ́n tò àwọn àwọn ọba ìlú Ọ̀yọ́ wọ́n tò wọ́n ní méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún nọmba tírì ní Ṣàngó nọmba tírì ní Ṣàngó tó túbọ̀ sí pé Ṣàngó nítàn ẹmọ yí àtòrúlu Ọ̀yọ́ òkè ṣé gbà tó wà ní oyún ìyá rẹ̀ ṣe ń sán àrà ṣe ń rọ òjò òkè kí wọ́n tó bí ìyá tí ó lóyún Ṣàngó ṣé yìí náà ní rọ òjò òní ń sán àrà látàrí ànábì ádámọ̀ lògó ti ń rọ̀ ànábì ádámọ̀ ò awon ijoro àwọn ìjọ rẹ̀ ò mọ òjò rọ̀ àrá lásìkò ànábì núhù kódà ọlọ́run pa ayé pẹ̀lú omi àti ara sisa àìnà Ṣàngó nígbà náà lọ́hùn níbo ni Ṣàngó wà ogun lákà yín kọ́ ogun lákà yín kọ́ tẹ́ sọ pé tẹ́ sọ pé òun ló wà nídìí irin ògúnláka ayé tó lómi ń lé sí òfomi wẹ̀ tí wọ́n ń fi ẹ̀jẹ̀ wẹ̀ torí pé ní ibi ni torí pé ní ibi ni ẹlẹ́gbin ni tó láṣọ ń lé tí ò wọṣọ mọ́ tó dá sí pé mọ̀rìwò ara ọ̀pẹ mọ̀rìwò ara ọ̀pẹ ló wà kúkú tí ń dàbòra ẹ tún sọ pé òun ni ọlọ́run irin ẹ̀yin ò sí láyé ẹ̀ mọ táyé ń sọ wípé látàyé ànẹ́bì ádámọ̀ láyé tí ń lo irin ni ẹ̀yin ò mọ̀ pé látàyé ádámọ̀ láyé tí ń lo irin wáyé tẹ́ ẹ̀ sí ọpọlọ yín sílẹ̀ si táì nìkan wá parọ́ fún yín pé òun ni ọlọ́run irin lẹ́yìn àlọ́hùn tẹ́yìn náà wá gbà bẹ́ẹ̀. ọ̀yà ń kọ́ ọ̀yà tẹ́ ẹ sọ pé òun ni ọlọ́run omi ẹnì kan lọ́lọ́run òjò lọ́tọ̀ ẹtún nìkan ni ọlọ́run odò ìyún ọ̀yà ṣe lásìkò ádámà kò sódò lásìkò onú kò sódò lásìkò ànábì Musa fẹbínú odò òní fíráànà parẹ́ sí níbo lọ́yá wà lọ́jọ́ náà lọ́hùn àwọn nǹkan tá sọ yìí àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe kí ni tó yẹ kẹ́ ẹ ronú lórí ẹni ṣe tèébú ṣe tèpè àní bú yín àní àní fi ń ṣépè kí ẹ má bàa tìràn mọ́ èébú àtèpè pé ó ń bú wa nì ó ń fi wá ṣépè ni ẹ jẹ́ àdàlà káyìlẹ̀ káwá kùnsà kákùnsà gbogbo àwọn ọlọ́run kúgbekùgbe wọ̀nyí àwọn òòṣà kúgbekùgbe wọ̀nyí tẹ́ ẹ kó jọ tẹ́ ẹ sọ di nǹkan bàbàrà wọ̀nyí kí wọ́n tó délé ayé ni àwọn nǹkan tẹ́ ẹ so wọ́n mọ́ ní ti ń ṣẹlẹ̀ ní ti ń ṣẹlẹ̀ ẹ má kù sórí irọ́ ẹ lè wálé ayé lẹ́ẹ̀mejì ẹ lè wálé ayé lẹ́ẹ̀mejì láti ọgbọ́ tí Ṣàngó ti kú kò wálé ayé mọ́ o láti ọgbọ́ tí Ògún ti kú kò wálé ayé mọ́ o láti ọgbọ́ tí ọlá ti kú kò wálé ayé mọ́ o tẹ́ ẹ bá wá sọ pé ẹ̀ ń pe Ṣàngó ń dáhùn ẹ̀ ń pe ọya ó ń dáhùn ẹ̀ ń pe ògún ó ń dáhùn àwọn àlìjànú àwọn àlìjànú tí wọ́n wá sàbà tí wọ́n wá sàbà sí ibi pàǹtí tẹ́ ẹ fi ń bọ wọ́n ni àwọn àlìjànú yẹn ni wọ́n ń dá yín lóhùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ò mọ̀ pé nìkan kan fi òun mọ́ ògún ò mọ ọya ò ti dòkú wọ́n ti dòkú wọ́n ti dòkú ya wọ́n èso òkú kẹ́ òkú ya ni wọ́n ti dòkú ya àwọn àlìjẹ̀nù àjọ̀nù fẹ́ràn pàǹtí wọ́n fẹ́ràn ìdọ̀tí wọ́n fẹ́ràn ẹ̀gbin ìdọ̀tí pàǹtí ẹ̀gbin sì ni èròjà ìbọ̀rìṣà ìdọ̀tí pàǹtí ẹ̀gbin ni èròjà oní gírídẹ́ǹtì oní ó ní ingredients náà ni èròjà ẹ̀ ó ní kọ́mpónẹ́ǹtì ó ní àwọn kọ́mpónẹ́ǹtì tẹ́ ẹ máa fi bọ Ṣàngó tẹ́ ẹ máa fi bọ Ọya ibẹ̀ làwọn èṣù àwọn àlìjànú èṣù ibẹ̀ ni wọ́n máa ń wà tẹ́ ẹ bá lẹ́ẹ̀ pe Ṣàngó pe Ṣàngó dáhùn àlìjànú tó wà lójúbọ Ṣàngó ló dá yín lóhùn tẹ́ ẹ bá lẹ́ẹ̀ pe Ọya Ọya jẹ́ pé yín Ọya jẹ́ pé yín àwọn àlìjànú tí ń bẹ ní ojúbọ Ọya àwọn ni wọ́n dá yín lóhùn tẹ bá lẹ́ pé láká ayé ó dáhùn kò dáhùn kò gbọ́ kò gbọ́ tẹ̀ ń wí ó ti dòkú ìyà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn àlìjànú bú àlìjànú bú àwọn tí wọ́n kóra wọn jọ sí ojúbọ Ògún àwọn ni wọ́n ń dá yín lóhùn tó fi já sí wípé àkọlé ọ̀rọ̀ mi mo fi kó yín papọ̀ pé àwọn abọ̀rìṣà àtàwọn oníbídíà àtàwọn àlìjànú wọn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni jẹ̀mọ́ kan náà àwọn abọ̀rìṣà àwọn oníbídíà àtàwọn àlìjànú wọn torí táwọn oníbídíà náà àwọn àlìjànú táwọn ológun ń lò àwọn oníbídíà náà máa ń lò àwọn àlìjànú táwọn oníṣègùn máa ń lò àwọn oníbídíà náà máa ń lò àwọn oníbídíà bí àwọn ń tìjàníyà bí àwọn ń kọ̀dìríyà bí àwọn ń jálàbí bí àwọn àfẹ́ ẹlẹ́bọ ẹjọ́ ń rán àwọn àlìjẹ̀nú èṣù ẹjọ́ ń rán wọn ń sẹ́ni ṣẹ̀wárí èṣù ti wá gbé ọ̀rọ̀ tí ó ẹnu yín lọ ó ti wá gbé sórí ahọ́n yín ọ̀rọ̀ tó ju ẹnu yín lọ ẹ̀yin bàbá oníṣègùn mọ̀ bá wí o ìṣù ti gbé sí lórí ahọ́n ọ̀rọ̀ náà ni pé ẹni ẹni wọ́n kú láàrin ọjọ́ méje ó ju ẹnu yín lọ ẹ ṣe àlọ́ ẹ kì ṣe àlọ́ o nìkan ní mọ́dájọ́ ọkú àtẹ̀yìn ẹ̀yin abọ̀rìṣà ẹ̀yin oníṣègbò ẹ̀yin ológun ẹ̀yin ọlọ́ya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtẹ̀yin oníbídíà ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ ẹ̀yin àfọ́ oníṣúfí ẹ̀yin oṣìjàníyà ẹ̀yin kọ̀dìríyà àtàwọn àlìdànù tẹ̀ ń lò tẹ́ ẹ fi ń tẹ́ ẹ fi ń pitú tẹ́ ẹ fi ń pitú tẹ́ ẹ fi ń pa idán. ọ̀lẹ ń gbogbo yín ọ̀lẹ ni yín ọ̀lẹ ni yín ọ̀rọ̀ yóò sì jọ mí lójú torí pé ní nineteen um, bíi 1980 1987 ah, 19, 1987 1988 àwọn oníṣúfí nílùú Ìbàdàn pàápàá jùlọ àwọn Tìjàníyà àwọn náà dá ọjọ́ méje fún mi pé máa kú ẹ wò 1987-88 ẹlòmíì gan wò mí báyìí lórí prógrámù tí wọn ti bí ngbà náà kẹlẹmọkọjọ yẹn kì kékeré. 1987 88 ṣé gbàgbé tẹ́yìn ó ti dàníyà ẹ fún mi lọ́jọ́ méje pé wọ́n pé wọ́n wà sinmi ọjọ́ méje yín ọmọ ti bọ́ sẹ́yìn ọmọ gbé oṣù lórí ọmọ gbé ọdún lórí àmọ̀ tí ń ka ọdún àmọ̀ tí ń ka ọdún àmọ̀ tí ń ka ọdún ṣe pé òpùrọ̀ ni ẹ lè pààyàn ẹ̀ lè dáyàn pa ọlọ́run ni máa gbẹ̀mí ọlọ́run bá ní máa gbẹ̀mí ó tún wá dòní ẹ̀yin oníṣègùn wá fún kóra yín jọ ẹ wá lẹ́ fún ẹni wa ní ọjọ́ méje ikú tẹ́ ẹ fi ẹnu ara yín pè ẹ máa retí rẹ̀ ṣẹ́ni gbọ́ ikú tẹ́ ẹ fi ẹnu ara yín pè ẹ máa retí ẹ̀. nítorí pé èyí lè nígbàgbọ́ pé Ṣàngó máa pààyàn Ṣàngó náà ni ó sì pààyàn Ṣàngó tẹ́ ń bọ̀ òun tẹ́ ẹ gbà pé òun ni ó pààyàn òun náà ni ó pààyàn èdè tí máa mú Ṣàngó àtọ́níṣàgò yóò mú yín ó tẹ̀ sí mú yín ọ̀rẹ́ dì ní ohun tẹ́ ẹ fi lè lanu níta gbangba ẹ̀ tiẹ̀ wà lójútì ẹ̀mí tìjú ẹ̀lúgbú ti ẹ̀mí tìjú níbi tí ayé lagúdé yìí níbi tí ayé lagúdé yìí ẹ́ ẹ wá ń sọ pé láàrin ọjọ́ méje ẹni wó kù ikú ń ti padà sọ́dọ̀ yín ikú tẹ́ fẹnu peun ọ̀dọ̀ yín ló padà sí bí ìdìnnìlà ọ̀dọ̀ yín ló padà sí. Si ìyá ń sọ fún pé ẹ bọ mọ́ má bọ Ọya mọ́ ẹ rí ẹ̀rí mú wá nínú odù Ifá sọ pé à ọlọ́run ló ní kẹ́ ẹ o ọlọ́run ló ní kẹ́ ẹ o pé Ádámọ̀ o náà bọ́ o núwú o náà bọ o ẹ̀rẹ́ kankan wá lórí ìyẹn tẹ́ẹ̀tì kanta ẹ mọ̀ bọ̀ ṣògo ẹ mọ̀ bọ̀ ọ̀yà mọ́ ọ̀rọ̀ ga sí pé ikú lẹ̀wá ń lérí rẹ̀ bí ẹni pé alágbàlá kú ni bí ẹni pé ẹ̀yin àti màláíkà kú lẹ́gọ̀gẹ́sẹ̀ gbọ́tàbúrò kí lè ń yín jẹ síná ẹ kò ń dìrọ àní tí eṣinṣin tó bá gbé oúnjẹ lẹ́nu òòṣà tó bá gbóúnjẹ mọ́ òòṣà lẹ́nu òòṣà ò lè gbà kúrò lẹ́nu ẹ̀ Allah ló sọ bẹ́ẹ̀ mo sì ti kóòtì ayẹ̀ fún yín nínú suratul hajj ayà 73 òòṣà yín tó wá lẹ tí ò lè gbóúnjẹ lẹ́nu ẹ̀ ní ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀mí lára odidi géńdé tó dúó tán sí lọ́rùn kí lẹ̀ ń parọ́ sun èyí náà mọ̀ pé rọ́lẹ̀ ń pa nàá èyí náà mọ̀ ẹ mọ̀ pé rọ́lẹ̀ ń pa mo rántí ní 1991 mo wà nílùú Ọ̀yọ́ ní 1991 yes mo wà ní ìlú Ọ̀yọ́ ní ilé kéwù kan tí kò sí mọ́ lónìí ilé kéwù kan tí ò sí mọ́ lónìí alimadu learobi asakọfi alisilami ti olóògbé muhammadu jamiu bi jamiu muhammadu jamiu ni o bi muhammadu jamiu jamiu ni o jamiu méjì sáà àti àná ọkọ mo lọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ níbẹ̀ ní 1991 ṣe wá rí nílé kéwù yẹn ó dàbẹ́ ni pé lásìkò náà bàbá wa mi mọ̀ bẹ́yà wọ́n bẹ láyé àbí wọ́n sí láyé mọ́ bàbá dáadáa tí máa ń náwó fẹ́sìn bó ti yé wọn mọ́ nígbà náà lọ wọ́n fi ilé sílẹ̀ fún lè kéwù yẹn odidi ọpstia wọn fi ilẹ̀ fún wọn àti bíldìn kan wọn fi ilẹ̀ fún wọn ṣe wá rí ẹni tó nílé kéwù yẹn àwọn aráàyọ àwọn aráàyọ wọ́n mọ àwọn tí mò ń sọ yìí jamiu muhammadu jamiu ló dàbẹ̀ ẹni pé ó jẹ́ orúkọ mùdírù ẹni ìwá ní ẹ̀gbọ́n kan tó jẹ́ oníṣàngó tí máa wọ sàkì tó jẹ́ ológbò ni tí máa wọ aṣọ sàkì jáde lọ́sàn-án gan àwọn tí mo kọ́ lẹ́kọ̀ọ́ nílé kéwú náà tí máa ń bẹ lórí prógrámù wọ́n jẹ́rìí sí tí mo sọ yìí àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ fún mi lọ́dún náà lọ́hùn ní 1991 nílùú ọ̀yọ́ mi ò lò kọjá bí oṣù mẹ́rin nílùú ọ̀yọ́ nígbà yẹ. ibi máa ń lọ́bẹ̀ ni wípé èmi nìkan ni mo dá nínú àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ yẹn pẹ̀lú súnà pẹ̀lú súnà ẹ̀gbọ́n Jamiu tó jẹ́ olóògbó ni òun náà mọ̀ lérí ó mọ̀ lérí sí mi pé mọ̀ kú èmi mọ̀ rẹ́ ìmọ̀ kú ní 1991 tún nìyẹn o 1991 nílùú Ọ̀yọ́ mi ò mọ orúkọ àdúgbò yẹn mọ́ but àwọn kan jẹ́ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ lọ́dún náà lọ́hùn wọ́n mọ̀ mí wọ́n mọ̀ mí olóògbò ni hánránhánrán tí máa ń wọ aṣọ sàkì àbáṣọ búkú olè máa ń wọ̀ bọ́ta ó dé kí wọ́n kìlọ̀ fún mi o olóògbò ni làwọn o gbogbo tí mo ń sọ yẹn kò wọ̀lú ọ̀yọ́ o kò ṣe gbá o kò ṣàwó o kí ni mo sì ń sọ lọ́gọ́ náà lọ́hùn-ún mo rí pé ẹni tó dá ilé ẹ̀kọ́ yẹn sílẹ̀ òun náà ti dẹ́lẹ́bọ ọkàn pé rẹ̀ láàfáà ni àfẹ́ ẹlẹ́bọ ni àfọ́nbídíà ni mo wá ń sọ fún àwọn akẹ́kọ̀ọ́ wípé ẹ̀yin ẹ má tàn orípa yìí o orípa àparun ni o eléyìí nínú ẹ̀gbọ́n ẹni tó nílé kí ó wàá dùn sí i. tó jólógbò ni ó wá ń lérí ó súnmọ́ kó nǹkan ti kú báyìí. níbo ni lérí ọjọ́ náà lọ́ọ̀ 1991 níbo ló já sí ó já sí oore fèmí ni ó sì já sí aburú fún ológbò nìyẹn. sọ náà ẹ má halẹ̀ àwa mùmìnì onígbàgbọ́ òdodo ta agbara lé àlọ́ ò ìhàlẹ̀ yín kò mì lọ́kàn ẹni wa tẹ́ ẹ halẹ̀ mọ́ ó ń sùn ó ń han arun ó ń sùn ó ń han arun ó ń ṣe nọ́mà nọ́mà ẹ̀yin ìlẹ̀rù ń bà pé bó lójú òṣè ní tì yín ẹ̀yin oníṣàngó bóòlẹ̀ ní dógún ti Ṣàngó báyìí ooo bóòlójú ní ti ẹ̀yìn ń bà ẹ̀rù ọ̀bẹ ni wá ó ń sùn ó tí ẹ̀ bá sùn tó ń han ọrùn ọrùn tó ẹ̀yìn lójú látọjọ́ ti gbẹnu yín sọ̀rọ̀ tẹ̀sí sọ́bọ̀tà báyìí lójú ẹgẹ́ tètè kẹ́ ẹ bọ́ ọ̀tá padà kẹ́ ẹ sọ pé èṣù ló tì yín o èṣù ló gbẹnu yín sọ̀rọ̀ o èṣù tẹ́ ń bọ ló kó bá yín o tẹ́ fi ń lérí tẹ́ fi ń lérí ọjọ́ ọkú sẹ́ni wa tẹ́ bá ti bọ́ ọ̀tá tẹ́ ẹ sẹ́ńdà apọ́lọ́jì á gbà lọ́wọ́ yín. tẹ bá bọ́ ase sẹ́ tẹ́ndà apọ́lọ́jì sí wa á gbà lọ́wọ́ yín á kàn wá sọ fún wípé kí wá ló kù yín kù báyìí bí kò sí pé kẹ́ gbà fọlọ́hùn gba ẹ̀sìn àlàáfíà láàyè nínú ayé yín. ẹ bọ́ padà torí pé ẹ lójú oorun mọ́ àná lèmi gbọ́ prógámù yẹn ó sì dàbẹ́ ni pé nígbà tẹni yẹn ń sọ̀rọ̀ àbí àwọn post kan tí mo tún rí lónìí wọ́n sọ pé òní ni day one count down òní ni day one nínú ọjọ́ méje èmi ọmọ ọgọ́tẹ̀yìn sọ̀rọ̀ ok ṣùgbọ́n èmi mọ̀ sí lásọgọ́tẹ̀ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀tì dojú oorun mọ́ lẹ́ẹ̀tì máa sásọ̀tún sásọ́sì ẹ ti lọ mọ bá Ṣàngó ẹ ti lọ mọ bá Ògún ẹ ti lọ mọ bá Ọya ẹ ti lọ mọ bá Bàtálá ẹ ti lọ mọ́ bá Irúnmọlẹ̀ ẹ ti lọ mọ bá eégún. ẹ̀yin lẹ ti wá àìsùn fúnra yín o ẹ̀yin lẹ wá àìníró oorun sùn ẹ̀yin lẹ wá fúnra yín o jẹ́jọ́ oníwàásí ní í ṣe wáàsí rẹ o àwọn àáfàá wọn ò sì sẹ̀ àwọn àfọ́ọ̀sẹ̀sẹ̀ máa ṣe wá sí tí wọ́n máa sọ wípé ẹ má bọgi mọ́ ẹ má bọ̀pẹ̀ mọ́ ẹ má bọrin mọ́ ẹ má bọ òkúta mọ́ wọn ò ṣẹ̀ṣẹ̀ máa sọ bẹ́ẹ̀ o èyí ti wá rí kí ló yá kí ló sì ń tìkùtì èṣù má tìyàn sì kùtì náà ní ẹ̀bọ́ ọ̀tà padà ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ẹni tó bá mọ̀ wọ́n ẹ bá mi ṣíà program yìí fún wọn ó ti rìn fáwọn náà máa ń wà lórí social media ẹ ṣíà rẹ̀ fún wọn pé à ń retí kí wọ́n bọ́ ọ̀tà padà kí wọ́n kó ìdúnmọ̀húrúmọ̀húrú wọn yẹn kí wọ́n kó jẹ à ń retí yín o ẹ má jẹ́ òpẹ́ o tẹ́ ẹ bá fẹ́ lójú oorun tẹ́ ẹ fẹ́ sùn tẹ fẹ́ fi ẹ̀dọ̀ sórí òróǹro sùn ẹ tètè bọ́ padà kẹ́ ẹ sọ pé ìhàlẹ̀ lásán ni o Ṣàngó ò lè dáàyàn pa Ògún ò lè dáàyàn pa lẹ́yìn àlọ́ kẹ́ ẹ sẹ́ńdà apọ́lọ́jì sí gbogbo àwa mùsùlùmí onísùnà sí gbogbo àwa mùsùlùmí onísúnà ọ̀rọ̀ yóò kan àwọn oníbídíà torí pé àtẹ̀yìn àtàwọn bídíà ìjìnlẹ̀jọ ni yín awojọ ni yín bí àwọn ológun àwọn abọ̀rìṣà bí wọ́n ṣe máa bí wọ́n ogun làwọn oníbídíà náà máa ń lérí tíà àwọn náà máa ń lérí tíà alásàsí làwọn oníbídíà náà àwọn ẹlẹ́bọ ni wọ́n so irú kan jọ ni yín oko kan náà lẹ́jọ́ ń si kẹ́ wá lọ túbá kẹ́ lọ túbá kẹ́ lọ rè túbá ni Allah ó ṣe rọrùn fún yín o ẹ wá ní ẹ tí ó bá kú tí ó bá kú lọ́jọ́ keje pé ẹ gba ìsìláàmù ṣe ikú tiẹ̀ ikú tiẹ̀ <laughs> lẹ́fẹ́ fi sòṣùwọ̀n gbígba ìsìláàmù tì yín báyìí ikú rẹ̀ àtà ikú rẹ̀ ó ní ẹ̀yin fẹ́ fi sòṣùwọ̀n ṣé ọlọ́ọ̀dẹ́ nìkan tí ò ní kú ni ṣé aláòdẹ́ nìkan tí ò ní kú ni aláò nìkan ni alihayu alẹ́bí láyẹ̀ mú ó nìkan ni ọba alàyè tí ò ní kú láíláí. ṣé tó bá kú ẹ̀ẹ́sùn mọ́ ọbọ̀ ọ̀sà lọ́ní Kùrán gan sọ ní ààyè kan wípé ànábì ò jẹ́ nìkan bí ò ṣe kó gìṣẹ́ táwọn kan ti wá tí wọ́n ti lọ síwájú rẹ̀ ṣé tó bá kú tàbí tí wọ́n bá pa á ṣẹ́ẹ̀ ní sinlọ́ mọ́ ni ṣẹ́ẹ̀ ní sinlọ́ mọ́ ni so ká sọ pé niwa ìkú ẹ mọ̀ bọ́sọ̀gbó lọ orí burúkú nìyẹn náà òun kú ikú rẹ ẹ̀yìn gbá ń sorí burúkú lọ nìyẹn ẹ kìí ṣe ikú kan tàbí àìkú rẹ lẹ́fi gba Islam kò sáàfáà tí ò ní kú ẹni kò sì sẹ́ni tó mọjọ́ kú àfàlọ́wù èjì àṣẹ kíkú ó pààyàn kò sí lọ́wọ́ ẹnìkankan àfọwọ́ àláò ẹ ṣe wá so àìníkù rẹ̀ ẹ ṣe wá so mọ́ gbígba ìsìláàmù ti yín táàsì mọ́jọ́ ọkú aláìníkan ṣe nìyí ẹ níkan ṣe ni tẹ́ bá lọ́lọ́wọ́ bá sìn tẹ́ bá ní ọlọ́wọ́ bá sìn ẹ ní fìyẹn dá májẹ̀mú láti gba ìsìláàmù ẹ fìyẹn dá láti gba ìsìláàmù àwọn kèfèrí àná àwọn ọ̀sẹ́ bó àná wọn ò fi irú gbólóhùn báyẹn dá májẹ̀mú kí wọ́n tó gba Islam wọn ò fi rú májẹ̀mú báyẹn wọn ò fi dá májẹ̀mú fún ànẹ́bíwá Muhammad sallallahu alaihi kí wọ́n tó gba Islam tó ń ti bẹ́ẹ̀ subhanahu wa ta'ala ó sọ wípé wàmọ́ Muhammadun ànábì ò jẹ́ nìkan o ànábì Muhammad sallallahu alaihi wasallam kò jẹ́ ẹnìkan bí kò ṣe kí ni o bí kò ṣe òjíṣẹ́ kọ̀dìkálá sí ní kọ́bílì hirusul táwọn òjíṣẹ́ kan sì ti wá tí wọ́n ti lọ síwájú rẹ̀ afa imata aokutila ṣe tó bá kú tó bá kú ṣe ní sílọ́n mọ́ ni ẹlọ́wọ́ ali muran quran 3 aya 144 wa ma muhammadun illa rasulun qad khalat min qabli rusulu afa imata aokutila inqalabtum ala aqabikum anabi muhammadu ò jẹ́ kínní kan gbòdìṣẹ́ lọ táwọn òdìṣẹ́ sì ti wá síwájú ẹ̀ tí wọ́n ti lọ ṣé tó bá kú tàbí tẹ́ ń bá pátójú ogun ẹlẹ́ẹ̀ṣẹ̀ ìsìláàmù mọ́ ni. so a gbọ́dọ̀ so ọ̀rọ̀ ikú àáfàá kan àbí àìkú rẹ̀ a gbọ́dọ̀ fi ṣe májẹ̀mú fún gbígba ìsìláàmù àmì àìníkan ṣe ni ẹ wá rí gbogbo ohun tá a ti ń bá yín sọ yìí gẹ́gẹ́ bí àmì tẹ́ẹ̀fì gba ìsìláàmù wípé kí wọ́n tó bìyà láyà Ṣàngó lòdó ti ń rọ̀ làrá ti ń sán kí wọ́n tó bí ìyá láyà Ògún láyé ti ń lo irin kí wọ́n tó bí láyà Ọ̀ṣun Ọya lódò ti wà ní odò ti wà ìyín ò tó fún yín gẹ́gẹ́ bí ẹ̀rí wípé Ṣàngó kọ́ ní rọ òjò òun kọ́ ní sán àrá Ògún kọ́ ló ní irin irin Ṣàngó bá òjò láyé ni Ṣàngó bá àrá sísán láyé ni Ògún bá irin láyé ni Ọya bá odò láyé ni ìyẹn ò tó fún yín làákàyè kẹ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba tó dá àwọn nǹkan wọ̀nyí ẹ wá sọ pé tí ó bá kú ẹ gba ìsìláàmù ẹ má so ìsìláàmù yín ẹ má so pọ̀ mọ́ ikú ẹnìkan àti àìkú rẹ̀ ẹ so pọ̀ mọ́ títóbi ọlọ́run ọba ẹ so pọ̀ mọ́ pé ẹ gbà pé àlọ́ọ̀ òun ló dá Ṣàngó òun ló dá Ọya òun ló dá Ògún gbogbo nǹkan tẹ́ ẹ lérò pé Ṣàngó dá lára ẹ̀dá ọlọ́run ni gbogbo ẹ̀ ẹ̀dá ọlọ́run ni gbogbo ẹ̀. so kíyẹn máa jẹ́ ti ẹ̀yin abọ̀rìṣà ẹ̀yin oníbídíà àti àwọn àlìjọ́nú yín àwọn náà ń gbọ́ báyìí kíyẹn máa jẹ́ ti yín ẹni tí ò fẹ́ wọná nínú yín kó mọ́ bọ òòṣà mọ́ gbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala. mo wá fẹ́ pe ẹni wa sí àkíyèsí lórí ọ̀rọ̀ yìí sẹ́mọ̀ pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo sọ pé mo gbọ́ ọ̀rọ̀ àwọn abọ̀rìṣà mo sọ tí wọ́n sọ mo tún wá ní lálẹ́ pátápátá mo wá gbọ́ ọ̀rọ̀ ẹni wa tó náà bọ́ ta níbi tó náà ti ń sọ wípé wọ́n ní kí n pe ìwọ ilẹ̀ ó wá pe ilẹ̀ wọ́n ní kí n pe ìwọ Ṣàngó ó wá pe Ṣàngó wọ́n ní kí n pe ìwọ Ọya ó wá pe Ọya kí ni ìdájọ́ ṣíṣe bẹ́ẹ̀ nínú Islam a ti fi ìdájọ́ Islam yanjú ọ̀rọ̀ àwọn abọ̀rìṣà ok wípé ọ̀lẹ ni abọ̀rìṣà o ẹ̀ńbàṣì bọ̀ọ̀ṣà ìnákùn wà máa ta'buduna min dunillahi hasabu jahannam àtẹ̀yìn tẹ̀m̀bọ́sà àti òsàtẹ̀m̀bọ nǹkan kùnà ní lọ́jọ́ àlèkìyàmà ok tọ́ ǹjọ́ wá lẹ́tọ̀ọ́ nínú Islam kẹ́nìkan sọ pé ìwọ àfọ́ àlágbájá tọ́ ọba mọ̀ pé lódodo aláwọ̀ tó ń sìn ọdọ́ lójú pé Ṣàngó pé kí sọ̀gbọ́ pọ̀ pé ọya pé kí ọya pọ̀ pé ògún pé kí ògún pọ̀ tí àfá ìwá ń sọ wípé èmi mọ̀ pé Ṣàngó ò lè pa mí àmọ́wọ́ Ṣàngó mo pè ọ́ o èmi mọ̀ pọ́yọ ò lè pa mí àmọ́wọ́ Ọya mo pè ọ́ èmi mọ̀ pé Ògún ò lè pa mí àmọ́wọ́ Ògún mo pè ọ́ táàfá ìwá ń sọ bẹ́ẹ̀ àkíyèsí fún ẹni wa rèé a kì í pọ̀lú ọ̀bọ jẹku a kì í pẹ̀lú ọ̀bọ jẹku tán bá fi tán bá taari òmùgọ̀ sí yẹn tán bá taari agọ̀ sí yẹn tí òmùgọ̀ tó bá taari agọ̀ tó taari ẹ̀ sí yẹn kí yẹn sì jọ lọ́gbọ́n ìwọ̀n àfi ọgbọ́n taari agọ̀n padà sọ́dọ̀ rẹ̀ ẹ̀gbọ́rọ̀ mi yé ẹlẹ́bọ̀gọ̀ mùsùlùmí gbọ́n ẹlẹ́bọ wọ́n gọ̀ torí bí èèyàn bá gọ̀ pin kéèyàn lọ mú irin tó ti fi sọ́kù irin tó ti dàbọ̀ àáké tó ti di àbọ̀ ọkọ́ tó ti di àbọ̀ ọ̀bẹ tó ti lù tó ti jẹ́ǹdì kó wá kó jọ kó a mọ̀ forí balẹ̀ fún òun ló gọ̀gù láyé òun ló gọ̀gù láyé àwọn ni sùfàháù àwọn ni òmùgọ̀ ayé àwọn ẹlẹ́bọ àwọn ni wọ́n gọ̀gù láyé mùsùlùmí ló wá gbọ́jù láyé mùsùlùmí òun ló gbọ́jù láyé ìgbàkígbà tí ẹlẹ́bọ tó bá wá tarí àgbọ̀ sọ́dọ̀ mùsùlùmí ohun tá à ń retí látọ̀dọ̀ mùsùlùmí ni pé kó fi ẹ̀kọ́ àti ikima kó fi taari agọ̀ yẹn padà sọ́dọ̀ wọn ẹ̀yin lẹ ní ẹ̀yin lẹ ní agọ̀ yẹn ìwà agọ̀ ó ní kí ẹlẹ́bọ taari ẹ̀ sọ́dọ̀ mùsùlùmí wípé ìwọ mùsùlùmí tó bá dá ọ lójú pé òun sin ọlọ́wọ́ ọba rẹ nítòótọ́ sọ pé kí Ṣàngó wá pa ọ́ ó taari àgọ̀ sí ọ nìyẹn ó taari àgọ̀ sí ọ nìyẹn ìwọ wà á dá padà dá padà pé ohun tó ní kí n wíhun èmi ò lè wí ẹni tí mi ò wulẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ pé ó lè pa mí èmi ò wulẹ̀ lè pè é èmi ò wulẹ̀ nígbàgbọ́ nínú oògùn kóògùn lè pa mí sómi ò lè pé èmi ò wulẹ̀ nígbàgbọ́ nínú Ṣàngó kó lè pa mí èmi ò lè fẹ́nu mi pé èmi ò wulẹ̀ nígbàgbọ́ nínú Ọya pé Ọya lè pa mí èmi ò lè fẹ́nu mi pé ìwọ tó onígbàgbọ́ nínú rẹ̀ kó lè pa kó lè pa ẹlòmíì ìwọ fún ara rẹ ni kó oníṣàngó ògún o ìwọ fúnra rẹ ni kó o fẹnu ẹ pè é kó wá rán ọlọ́hun rẹ ní iṣẹ́ burúkú tó fẹ́ rán that is just as it is nothing more jẹ́ ẹgbọ́n tí mo wí ìyíṣẹ́ ẹlẹ́bọ wọ́n gọ̀ wọ́n gọ̀ agọ̀ ara wọn náà ni pé wọ́n ń sin nǹkan míì yàtọ̀ sí tó dá wọn wọ́n ń sin nǹkan míì yàtọ̀ sí aláwọ̀ tó dá wọn agọ̀ tó pinnu èèyàn bá kàwé kó di pòfẹ́sọ̀ tó bá ti di pé ń forí balẹ̀ fún igi ó ń forí balẹ̀ fún èrè ó ń forí balẹ̀ fún omi ó ti gọ̀ pín ti ẹnu ọwọ́ afẹ́ transport agọ̀ yẹn láti ọ̀yọ́ nílẹ̀ yorùbá lórílẹ̀‐èdè nàìjíríà ó wá fẹ́ transport yẹ ẹ́ ó fẹ́ export yẹ sí mùsùlùmí mùsùlùmí ó wá sọ fún un wípé kódà ọlọ́run ọba mi tẹ́mi ń sìn àlọ́ọ̀ mi ò lè pe ọlọ́run ọba mi pé ọlọ́run ọba mi tó bá já sí pódodo ní ọ́ pa ní kíjọ́ méje tó tó sáà lè sọ bẹ́ẹ̀ a lè sọ bẹ́ẹ̀ náà pé àlọ́ò tó bá gásí pé ọmọ òdodo ní ọ́ ní tòótọ́ tó sì mọ̀ pé wọ́n ni mò ń sìn kọjọ́ méjì òní tó tó kò pa mí mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ nu ara rẹ̀ sọ bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ pé àlọ́ òfẹ́ kó wá pa ọ́ à ń bèlè tàṣe ọ̀lẹ́ ògún ṣọ̀gbọ́n ọ̀lẹ ògún ọ̀lẹ ọya ọ̀lẹ kìí ṣe gbogbo nǹkan tí òmùgọ̀ bá taari sí wa làwa náà tẹ̀wọ́ gbà lọ́wọ́ rẹ̀ kẹsẹ̀ tó ní kí n wínú ìwà wí no no it is never done it is never done a kìí ṣe bẹ́ẹ̀ mistake ló jẹ́ bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ tí mùsùlùmí bá ṣe bẹ́ẹ̀ mùsùlùmí tí ò lè sọ pé tí ò lè sọ pé Allah ò Allah ò pa mí láàrin ọjọ́ méje ní ọ̀wà ọlọ́run sì lè pa á torí pọ́lọ̀ ọlọ́ba tí máa pààyàn Allah ní máa pààyàn mùsùlùmí tí ò lẹ́tọ̀ọ́ sí kó pe Allah tí ń sìn kí kó pa òun láàrin ọjọ́ méje pípa mí o mo fẹ́ kú ni ọ wàá pe ògún ọya tí ò lè pe sísun gbólóhùn àgọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn wí ìyẹn máa dá padà sí ẹnu àwọn tó wí ni ẹ jẹ́ kí n fún yín méjì ẹ jẹ́ fún yín méjì nígbà tí àpò oníkùránì tó bọ́ ọ̀ta tó ní ẹ̀yin alùsùn náà tó wá dákọ̀ èmi ó dákọ̀ sheik ibrahim lẹ́hà ó dákọ̀ ẹ̀sọ̀ òkè ó dákọ̀ àlìkútú bí ó tún dákọ̀ àwọn míì báwọn ó ní sẹ́sì wà nílẹ̀ báyìí ó tó ń fẹ́ bẹ̀ wá a wà lọ sí ilé alápinni àbí kí ni ń pè ilé alápinni bálápinnu sì ni nílùú ọ̀yọ́ pé òòṣà kan wà ń bẹ̀ pé òòṣà kan ó wà ń bẹ̀ á wà lọ ọbẹ̀ pé àwa ló níwàásí tá à ń gbógun tẹbọ àwọn sì rèé àwọn ni ọmọ ìyá àwọn ẹlẹ́bọ torí pé àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n á wà lọ ọbẹ̀ á mẹ́lẹ̀ ha wa lọ́wọ́ á wà lọ á kàn rìn kọjá ń bẹ̀ á rìn kọjá bọ̀ àwọn ẹlẹ́hà wọ́n rìn kọjá lọ wọ́n rìn kọjá bọ̀ torí pé wọ́n ní èèwọ̀ ni èèwọ̀ ni kí ẹlẹ́yà kọgá nínú agboolé yẹn a wà lọ sí bí òòsà yẹn a wà gbé e ǹjẹ́ ìrántí tí mo funfun tí mo fi fún lésì mo ní ìmọ̀ tọ́píìkì tí mo fọ́rọ̀ ìmọ̀ o mo ní èṣù gbẹnu àáfàá kan sọ̀rọ̀ mo ní mi ò rántí tọ́píìkì yẹn mọ́ ṣùgbọ́n something like àáfàá sí gbẹnu ẹ gbẹnu ẹ sọ̀rọ̀ mo wá jẹ́ kó yé wípé dáwà tánẹ́bì mú wá tó fi pe ẹlẹ́bọ kò ṣe bẹ́ẹ̀ rí ànẹ́bì kì í lọ sílé ìkì í lọ sídìí kó wá lọ fọwọ́ ara ẹ̀gbẹ́ òòṣà kó gba mọ́ lọ́wọ́ rárá o. ànẹ́bí ó ṣe wá sí ti ẹ̀rin pé ẹ má ṣẹbọ mọ́ ẹ má bọ òrìṣà mọ́ irọ́ lòrìṣà irọ́ dẹbọ fúnra ara ẹlẹ́bọ fúnra ara abọ̀rìṣà ni ó ronú pìwàdà tí ó tù bá yóò sì lọ rè gbé òòṣà rẹ̀ fúnra ara rẹ̀ ló sì lọ rè bàjẹ́ lọ́nà jù nù. ìgbà tí ara kọ́lẹ̀ pé ànẹ́bí palẹ̀ òòṣà mọ́ kò tayọ ọ̀gbà tí ọlọ́run gba kàábà fún un tọ́lọ́ ní kí wọ́n palẹ̀ gbogbo òṣàtẹ́ kó sí kàbá kán palẹ̀ mọ́lẹ̀ àmọ́ káwá máa lọ sí ọ̀dọ̀ olóòṣà ní kọ̀ọ̀kan pé òṣàlẹ̀ rẹ̀ dà bá ń gbé lábẹ́ òfin nàìjíríà gan trespass ni ẹ̀sìn wa àwárí àwòkọ́ṣe yẹn lára àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ààrí ní ara rẹ̀ ààrí lára nàbì torí o ò lè ti ní tìkùtì èṣù ló gbẹnu ẹ sọ̀rọ̀ àti wá kó padà sẹ́nu rẹ̀ àwọn tó wà nílùú Ọ̀yọ́ nílé alápinnu àáfó wà ní tòsí ibẹ̀ tí wọ́n ti gbọ́ wá sí lẹ́nu ẹ̀ pé ẹ mọ́ tẹbọ mọ́ tí wọn ò gbọ́ ṣé wọ́n fi tipátipá mú wọn ni nígbà tá a sọ pé àìfi tipátipá mú yẹn wọnú ẹ̀sìn wọ́n bá wọn sọ̀rọ̀ wọn ò gbọ́ nìyí ìfininíràn ló wá jẹ́ ńgbà náà ká sọ wípé a wà lọ sí agboolé wọn a lọ gbé òṣà wọn táwọn nígbàgbọ́ nínú rẹ̀ tí òfin nàìjíríà sì fàyè ẹgbà wọn pé n tó bá wù ọ ní kó o máa bọ so ẹtẹ sọ wá di ọ̀daràn lórílẹ̀-èdè wa káwá jẹntí ọmọ sá káàkiri tọ́lọ́pọ̀ ọmọ wáká never and never àwa gbọ́n ẹ̀ ń bá ti jó ní súnà ìmọ̀ gbọ́n ni. èsì tí mo fún ní kùránì ní ọdún yẹn nìyẹn àpẹẹrẹ àkọ́kọ́ nù àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì mo wà ní wàásì kan lọ́dún kan tó jẹ́ wàásù mo wá sọ̀rọ̀ tìjàníyà mo sọ̀rọ̀ tìjàníyà ó ń kan wá bọ́ ọ̀ta tí mo fẹ́ sọ yìí ó ti ṣẹlẹ̀ rí ní wàásù gbangba sí mi ó ṣẹlẹ̀ sí mi nígbà mò ń bá àbúmọ́rídì ṣe ìrújú àwọn oníṣúfí ó ṣẹlẹ̀ sí mi nígbà mò ń bá ẹni wáyé ṣe lẹ́kṣọ̀ lórí mi ò màkọ́lé yẹn ó ṣàjẹmọ́ àwọn Tìjàníyà bí ṣìnà Tìjàníyà la pè ńgbà yẹn ni I cannot remember now. àwọn kan pè wọlé wọ́n wá ní àárín afá ẹ dákun sọ̀rọ̀ pé the party gan tẹ̀ ń sọ pé ò dáhùn etí ẹ̀ bá ní kàkẹ́ túmọ̀ rẹ̀ jẹ́ ẹgbọ́n tí mo wí jọ́lọ̀ lọ́hùn mo ní ẹnu tèmi kọ́ lèmi ò fi ka Salatul Fati ẹnu mi kọ́ àbẹ́ o gbọ́rí kí n kà bọ́ tàrí ǹjẹ́ kà ǹjẹ́ kà mi ò ní fi ẹnu mi ké Salatul Fati lódìdí nítorí pé mo fẹ́ takò ó n tí màá fi takò ń bẹ́ńdẹ̀ rẹ́gẹ́dẹ́ láì ṣẹ̀ṣẹ̀ ké ni mo sọ wípé nínú ẹ̀kọ́ àyíbàmà tó bá di ọjọ́ míì tí ẹlẹ́bọ bóyá àwọn Ṣàngó ni wọ́n lọ yìí àwọn ológun náà tún lè bọ́ta lónìí kódọ̀la

ìwọ náà tù wá bá wọn pè é rárá rárá ọ̀wọ́n táyé gbà wá mọ́ ni ká sọ pé eléégún kan abọ̀rìṣà kan ó sọ pé kẹ́nìkan ó pe ilẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bí sọ́rí bẹ̀rẹ̀ ó sọ pé kẹ́nìkan ó pe Ṣàngó lẹ́ẹ̀mẹ́ta kọ́ wá sọ báyìí ọ̀rí akóòtì ẹ̀ nìyẹn pé eléégún kan ó sọ pé kẹ́nì kan pe Ṣàngó kì wá dá sí pé ẹni yẹn ní àsọ pé ìwọ Ṣàngó rárá rárá rárá àìbáyàn pín dìdìrín ṣe àìbáyàn pín àgọ́ àgọ́ ṣe ẹ fi àgọ́ lẹ̀ fún àwọn òmùgbò ènìyàn aláwọ̀ mọ̀ pé àwùlẹ̀ nígbàgbọ́ mo sì mọ̀ pé níwáyé náà kò nígbàgbọ́ pé ṣọ̀gún lè pọ̀ òun ògún lè pọ̀ òun ṣùgbọ́n bó ṣe yé ma bó ṣe yé òun mọ̀nà àwa tó yé ju bẹ́ẹ̀ lọ àwọn wà ṣàlàyé wípé àyíbá àmọ́ ó lè má jẹ́ ní ìwà ìmọ̀ kó tún jẹ́ ní ìwà míì kó tún jẹ́ ní ìwà míì ẹ má jẹ́ kí àwọn oníṣàngó yẹn ẹ má jẹ́ wọ́n fi agbọ̀nà wá mọ́ sáwa lè sọ fún wọn wípé ẹ̀yin oníṣàngó ọya ẹ sọ pé Allahu lẹ́ẹ̀mẹ́ta ẹni Allahu Allahu tó bá dá sí pé wọ́n lọ́ba máa pààyàn kò pa wá a ní sọ bẹ́ẹ̀ fún wọn náà torí pé wọn ò nígbàgbọ́ nínú Allahu yẹn wọn ò nígbàgbọ́ nínú rẹ̀ a sì wá sọ bẹ́ẹ̀ fún wọn so àwa náà a nígbàgbọ́ nínú ògùn a nígbàgbọ́ nínú Ṣàngó a ní bá wọ́n pe Ṣàngó wọn kátó a máa kílèmù pé àgbàpó lè pààyàn àwulẹ̀ ní báwọn pé a ní bá òkú lọ sílé olóró káwá dé bẹ̀sán káwá sọ pé a ní dàgbọ́ ní orò mọ́wulẹ̀ bá wọn dé ilé olóró ni ṣébẹ̀lẹ̀ ń lọ ọ̀dàbọ̀ kò jù bá ń lọ ọ̀dàbọ̀ tẹ bá ní ẹ níyé bẹ́ẹ̀ lọ ọ̀dàbọ̀ a ní sí wọn débẹ̀ a ní bá wọn débẹ̀ èyí ni àkíyèsí tí mo fẹ́ fẹ́ níwá sí nítorí wípé irú tó jọ nǹkan yìí ànábì kìlọ̀ ẹ̀ wa sallallahu alaihi wasallam ànábì ṣe ni ó kìlọ̀ ẹ̀ wa ẹ̀já gbọ́ àdìsí yìí nínú musnad ahmed ká sì mọ̀ pé ọ̀rọ̀ tó léwu ni ànábì sọ wípé Abu Huraira ló gbà wá lọ́dún yàrá àná ó ní òjíṣẹ́ náà sọ pé látàmọ́ nà ò lè kọ́ àlẹ́ àdúgbò ẹ má jẹ̀rán kan pé kẹ́ ẹ pàdé ọ̀tá yín ẹ má jẹ̀rán kan pé kẹ́ ẹ sì kíni kẹ́ ẹ pàdé ọ̀tá yín fa innakum látẹ̀dìrú nà má yẹ kúnnù mi fi zálìkà torí ẹ mọ̀ tí ó ti bẹ̀ bọ́ta. ìyẹn ní kó o pèsè tọba máa pààyàn wá pa mí ọmọ tí ó ti bẹ̀bọ̀ ta ọmọ tó kú rẹ̀ kọ́lọ̀ máa ṣe kú ẹ ní sábà bí ìṣìnà fáwọn ènìyàn níwọ̀n bá àti mọjọ́ ọkú táàsì nígbàgbọ́ nínú Ṣàngó ẹ̀yin tẹ́ ní kí Ṣàngó pẹ́ ni wa ẹ̀yin fúnra ara yín ni kẹ́ ẹ fi ẹnu ara yín wí ẹ̀yin fún ara yín ní kẹ́ẹ̀ṣe kí ni o kẹ́ẹ̀ fi ẹnu ara yín wí torí pé fífẹnu ara wa wí látẹ̀dìrú nà máa yẹkúnù fi ìbáàlìkà àmọ́ tó lè ṣẹlẹ̀ níbi wíwí àmọ́ ànímọ̀ rẹ̀ ànímọ̀ ọjọ́ ọ̀la nínú mújámù tọ̀bàrá ní alimujamu asọ̀gìr ìtọ̀bàrání irú àdíìsì tún wá látọ̀dọ̀ jábìrì ọmọ abdullahi ànábì sọ́nbẹ̀ wípé látàmánàù lìkọ́ alẹ́ adúwì ẹ má jẹ̀rán kàn pé kẹ́ pàdé ọ̀tá yín ọ̀tá wa ní Ṣàngó ọ̀tá wa lọ́yá ọ̀tá wa lògùn àní máa lágbẹ̀kẹ̀lé pé bá ṣe ń lọ yìí o kápàdé ògùn kápàdé Ṣàngó kápàdé Ọya má sọ bẹ́ẹ̀ mọ́ wásálù lọ́ alẹ́ àfihà ẹ̀yin ẹ máa tọrọ àkóyá ibi àkóyá ibi ẹ máa sọ̀rọ̀ àlẹ́ àáfíà pé kọ́lọ́ máa là yín kọ́ máa kó yín yọ níbi aburú wọn torí buru ni wọ́n ẹni ibi ni wọ́n ológun ni wọ́n alásàsí ni wọ́n àwọn nǹkan wọ̀nyí nísìn bẹ tí ó máa ṣẹlẹ̀ pẹ̀lú kádàrọ̀ ọlọ́run fàyínàkùm látẹ̀dìrú náà máa tòbùtàlú nàbí yìí mínìhùn ànábì wá nítorí pé ẹ̀yin ò mọ ọ̀nà ẹ̀ mọ nǹkan tọ́lọ̀ lè fi dán yín wò látara wọn ẹ̀gbọ́yé ẹ̀yin ò mọ nǹkan tí ọlọ́run lè fi dán yín wò látara àwọn èèyàn wọn yẹn so mùsùlùmí ẹ̀ máa sọ yí pé mo lọ pàdé Ògún mo lọ pàdé àjẹ́ ẹ̀yin oṣó mo lọ pàdé yín ẹ̀yin kíní kan mo lọ pàdé yín ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ wá pàdé mi kò sí ní tẹ́sẹ̀ mùsùlùmí ẹ̀ sọ bẹ́ẹ̀ mùsùlùmí èso bẹ́ẹ̀ ìwé ògùn wá pa mí nǹkan ṣògùn wá pa mí ní ṣe pé ṣògùn kókó wá pa mí kí ló pè mí àti ṣògùn pọ̀ ìyìn ṣiṣẹ́ ṣògùn ìyìn bọ́ ṣògùn kí á ló pè mí àti ẹ̀ pọ̀ mi ò lè fògùn pé kó wá pa mí ìyìn nígbàgbọ́ ní ògùn mi ò bọ ògùn kí á ló pè mí àti ẹ̀ ọlọ́run ọba mi gan tí mò ń sìn ànẹ́bì ní torí bá ń fọ́ mi tínú bá ń run mí tó bá lágbára mi ò gbọ́dọ̀ sọ pé ọlọ́run ọba ò pa mí dẹ̀mí mi rárá ìtí màá yà sọ ni pé olúwa ọba dẹ̀mí mi tó bá já sí pé kí n kú olóore fún mi wò mí sàn wò mí sàn dẹ́mì mi sí tó bá já sí pé kí n sẹ̀mí olóore fún mi ìtí mùsùlùmá wí nìyẹn so ìsáàmù ti kó wa lẹ́kọ̀ọ́ ó ti kó wa ní ẹ̀kọ́ bá ṣe bá àwọn òmùgbé èèyàn lóòó òmùgọ ni àwọn ọ̀sẹ́ bọ́ wọ́n gbọ́ wọ́n fẹnu họra nínú sọ́yí Bukhari anẹ́bì tó wá sọ́bẹ̀ pé yá àyúwà náà ẹ̀yìn ènìyàn lá tàtàmánáà lìkọ́ alẹ́ adúwì ẹ má jẹ́ ránkàn ẹ má má rìkwẹ́sì pé ẹ fẹ́ pàdé Ògún ẹ fẹ́ pàdé Ṣàngó ẹ fẹ́ pàdé Ọya ọ̀tá ni wọ́n jẹ́ fún yín wọ́sàlù lọ́ alẹ́ àfíà ṣùgbọ́n ẹ tọrọ àfíà kọ́nà ọmọ yọ nínú àbúrú wọn aláburú ni wọ́n ẹ̀yìn ẹ máa tọrọ kọ́nà ọba kó yọ nínú àbúrú àwọn ọ̀ṣẹ́ bọ́ kó yọ nínú àbúrú àwọn àjẹ́ àwọn oṣó àwọn àwọn àlìjẹ̀nú a máa tọrọ kọ́nà ẹ máa bọ̀ no àìsọ bẹ́ẹ̀ fa ìdálà kì í tù mú hum fásibìrú ṣùgbọ́n ẹ pè wọ́n o ní ògún o wá pa mí ṣàgbó o wá pa mí tọ́ba lè pa àyàn wá pa mí bẹ́ẹ̀ ṣùgbọ́n o kàn ń lọ ni lẹ́nìkan bá wọṣọ ògún ló di àmọ́ra ogun sí ọ ìdàbá ṣẹlẹ̀ fáìzà làkìtù mú fásitì tẹ bá wá pàdé wọn ẹ wá ṣe sùúrù kẹjọ tẹra yín lọ́rùn pẹ̀lú ìjà ẹnba lè kú ó kú ẹnba lè yìí ó yè ẹnba lè kú ó kú ẹnba lè yìí ó èyí ni ẹ̀kọ́ nínú súnà nẹ́bì lórí bá a ṣe bá àwọn ọ̀ṣẹ́ bọ́ lò ọjọ́ míì tán bá tún taari ọ̀rọ̀ burúkú sí wa pé káfẹnu wa wí ẹ má fẹnu yí wí mọ́ o ẹ má fi ẹnu yí ẹ ẹnu yín ẹ má fi wí mọ́ o torí wípé ọlọ́run bá lè gbé àdánwò bọ́ọ̀sà lábẹ́ rẹ̀ lódodo ni pé ọlọ́run ọba nínú àdéhùn rẹ̀ ni pé kì í dójú ti òdodo kì í ṣe kí ni kì í dójú ti òdodo àmọ́ ọlọ́run ọba ti jẹ́ kó yé wa wípé ikú ẹnìkan àti àìkú rẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìsìláàmù ẹ gbọ́dọ̀ mi yé ọlọ́run ọba kì í dójú ti òdodo ìyẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan ikú ẹnìkan àìkú rẹ̀ ìbá àjá nàbí ìbá àjá àpá kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìsìláàmù ìsìláàmù dájú gédégbé lọ́tọ̀ àwa náà ń ṣe ìsìláàmù ni ẹnì kan ṣe wá sí àìkú ti tèmi yóò ti á fi àgbà ìsìláàmù pé tí ìbákúrà níjọ́ méje òun ó gba ìsìláàmù kí ló kan àìkú tèmi àti ìsìláàmù rẹ̀ kí ló kàn wọ́n pọ̀ káwa náà má bá a mọ ní mẹntálítì pé a jẹ́ nǹkan kan káwa bá a ní mẹntálítì pé ah, àwa náà jẹ́ nǹkan a kú no a jẹ́ nǹkan kan Allah nìkan lọ́ba tó jẹ́ nǹkan Allah nìkan ni ọba tó ṣe kí ni o tó jẹ́ nǹkan ọgbọ́ àwọn ànábì ọlọ́run wọ́n tọrọ pé bí mo ṣe ń jáde lọ yìí o ẹ̀yin ẹ̀yin ológun ẹ wá pàdé o ẹ̀yin ọlọ́ya ẹ wá pàdé no wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n máa lọ wọ́n sì máa tọrọ áfíà ọlọ́run kó wa yọ o kó wa yọ nínú àbúrú àwọn ọ̀tá o kó wa yọ nínú àkóyọ àlẹ́ áfíà àkójọ ni wọ́n máa tọrọ lọ́dọ̀ ọlọ́run àmọ́ tí wọ́n bá rìn pàdé ara wọn wọ́n èé sojo wọn kì í sá wọ́n á dúró tí wọ́n bá bá lọ wọ́n kúkú ṣẹ̀hídì nìyẹn tí wọ́n bá sì wúlà oore wọn di méjì nìyẹn wọ́n kọ̀ọ̀rọ̀ ogun wálé wọ́n tún gbalada lódogun tí wọ́n jà torí náà ẹ jẹ́ ká máa mọ tí a máa sọ. So kìí ṣe gbogbo ohun tí òmùgọ̀ èèyàn bá ní ká sọ òun láti sọ kìí ṣe gbogbo ohun tó òmùgọ̀ èèyàn bá ní ká ṣe òun láti ṣe torí pé àwọn ti wọn èṣù mọ́ ti àwọn láti sọ nǹkan èṣù mọ́ ti àwọn láti ṣe nǹkan ọlọ́run ọba tiwa kìí tì wá ní tìkùtì láti sọ̀rọ̀ tí ò dáa kìí tì wá ní tìkùtì láti ṣe tí ò dáa alọ́ fún wáṣíkò ń gẹ́rẹ́ irun máa ṣe ládùúà gẹ́gẹ́ bó sì wá nínú àdíìsì tí mò ń kà lọ yìí òun náà ni pé lórí ẹ̀yin oníṣàngó tẹ́ ẹ dájọ́ méje fún ẹni wa àtẹ̀yin ológun àtẹ̀yin ọlọ́ya a máa sọ wípé àlọ́hùnmá ẹwù tẹ̀lé mi o àlọ́hùnmá munzilali ya wa mujiriya sahabi wa hazimali ahzabi ihizimuhum wansuruna alayhim lẹ́ẹ̀kan sí allahumma munzilal kitab wa mujiriyas sahab wa hazimal ahzab ihzimuhum wansuruna alayhim olúwa a ń pè ọ́ Allah o ti gbọ́ nǹkan tí àwọn oníṣègùn sọ lórí ẹni wa ìwọ ló sọ fílà kalẹ̀ tàbí ń báyé sọ̀rọ̀ ìwọ ni munzilal kitab ìwọ ló sọ àlùkùránì kalẹ̀ tá a fi ń báyé sọ̀rọ̀ wàmújírí ya sahab ìwọ náà ló sì mú ẹ̀sùjò ló ń gbé káàkiri ojú sánmà tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ kìí ṣe Ṣàngó wàhálìmọ̀lì azab ìwọ náà ló máa fọ́ ìjọ kèfèrí parapọ̀ azab àwọn ológun àwọn oníṣègùn àwọn ọlọ́ya àwọn ọlọ́bàtálá àwọn elégúngún ìwọ ló máa fọ́ wọn lógún ìhìdímuhùn aláwọ̀ bá ní fọ́ wọn lógún o lórí ọ̀rọ̀ ẹni wa yìí àti lórí ọ̀rọ̀ àwa yòókù náà ọlọ́run bá ní fọ́ àwọn oníṣàngó àwọn ọlọ́ya àwọn ológun àwọn ọlọ́bàtálá àwọn elégúngún àwọn onírúnmọlẹ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ oníbídíà bá ní fọ́ wọn lógún wàǹsùrù náà àlèyìn wá ràn wá lọ́wọ́ lórí wọn ṣe àránṣe fún àwa lórí wọn èyí ni ẹ̀kọ́ tí a fẹ́ ká gbọ́yé kí Allah subhanahu wa ta'ala kó fi wá sí kò ń gẹ́ dáadáa kó gbọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa ẹni wa ọlọ́run ọba yóò wà pẹ̀lú rẹ o níbikíbi tó bá wà yóò wà pẹ̀lú rẹ ìwọ sáà máa fi ẹ̀kọ́ máa fi bá wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ ni kó o fi mọ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ ni kó o fi mọ́ bá wọn sọ̀rọ̀ so ẹni tá a bá fi ẹ̀kọ́ bá sọ̀rọ̀ tá a fi ọgbọ́n bá sọ̀rọ̀ tí ó bá wá gbọ́ wàhálà ti ènìyàn àwa kọ́ la jẹ wọ́n pa àwa kọ́ la ṣe kí ni o àwa kọ́ la máa jẹ wọ́n nípa ọlọ́run ọba lọ́ba tí máa fi ẹ̀dá mọ̀nà ẹ̀mí kan ò le gba islam àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run gẹ́gẹ́ bó ti já sí pé èmi kan ò lè kú àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run torí náà a nídìí ká ká ọ̀fà stress ara wa lórí wọn ká sọ̀rọ̀ pẹ̀lú hikma ká sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ ẹ bá fẹ́ dìímú kó dìímú ẹ bá fẹ́ jùúlẹ̀ kó jùúlẹ̀ bọ́lọ̀ ń ṣe dálé ayé nìyẹn ọlọ́run ọba wá fi àwa sí kòǹgẹ́ rẹ o wọ́n fi wá sí kòǹgẹ́ aburú o ète àwọn oníṣàngó ète àwọn ẹlẹ́bọ ète àwọn oníbídíà lórí ẹni wa ọlọ́wọ́n bá bá ní fọ́ gbogbo wọn lógun ibikíbi tán bá wà bá ní fọ́ wọn ní ogun ni o subhanaka wa bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk bóyá láàrin ìṣẹ́jú mẹ́rin tàbáyé tó fẹ́ pè tí ò ní rojọ́ tí ó kàn béèrè béèrè ní o tọ́bá nǹkan bá fẹ́ rojọ́ lọ́sẹ̀ fídíò tiẹ̀ tọ́bá fẹ́ rojọ́ kankan lọ sọ lọ ṣe prógámù tiẹ̀ prógámù tèmi lélẹ̀ so tó o bá kàn níbi ètò fẹ́ bí mí léèrè mo fi láàrin ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá mo fi sílẹ̀ fún ìpè tó fẹ́ wọlé tọ̀. wa aleykum salaam wa rahmatulahi. ẹ kú wájú sáà o ọlọ́run ọba máa tún ṣe àlékún ìmọ̀sán. agbádùn agbádùn wá sí àjẹkọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ń bẹ̀ sá. ìjì ẹ̀dẹ̀ sọ pàápàá jùlọ tí ó jẹ́ pé òun náà ní lórí ọ̀rọ̀ ìjì ẹ̀ sọ pẹ̀yìn pé bá a ti ṣe máa bá wọn lò pé tí wọ́n bá pa wá láyà àbí tí wọ́n bá ní ká wí nǹkan kankan tí kò dẹ̀ ní ṣe pẹ̀lú ìlànà ẹ̀sìn tiwa pé kò yẹ kí a máa bá wọn wí. àmọ́ ní èmi wá wò sà ni pé ẹni yìí fi májẹ̀mú kalẹ̀ pé kí tọrọ bá rí bẹ́ẹ̀ òun ṣe bá àti gba ẹ̀yìn ní àbáwá fẹ́ sojú kòkòrò pé a tí ó bá jẹ́ tí ó ṣe sábàbí káwọn ilé náà wọnú Islam náà ní ọ̀rọ̀ yìí àkọ́kọ́ náà ṣé wíwí gbólóhùn yẹn pé bí àáfàá wa ti ṣàyè ṣe pé òun òun ṣé kò wà Islamic gangan ni àbí pé ẹ̀kọ́ bí wọ́n ti lè fi sọ̀rọ̀ pé èèyàn ń sọ̀rọ̀ báyẹn ká ní irú ọ̀rọ̀ yẹn pé bẹ́ẹ̀ ti pín wọ́n ti pín yẹn tó fi sọ wọ́n ti sọ yẹn ká ní haram ni a ní láti mọ̀ yẹn náà sà sódà ká tiẹ̀ mọ ìwò láfíńdà lè jì sínú ẹ̀ la lè jì sínú ẹ̀ torí tó bá jẹ́ haram ni ni pípé bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká mọ̀ ká lè sódà ń jọ́ mi táwa náà bá gbígbó ẹ̀ àmọ́ pé gbólóhùn ilé haram ni ṣùgbọ́n tó bá yẹ pé ń gbà pé ẹ̀kọ́ ni pé láti bá wọn lò bẹ́ẹ̀ àìdúró pé circumstance kọ́kọ́ ah. yìí káfà yìí ò bá sọ gbólóhùn yẹn tí ò wí bẹ́ẹ̀ jọ ní jọ tán ní kò pé yẹn mo fẹ́ nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mọ́ọ̀nì wa lọ bọ̀ torí àwọn kan wà tó jẹ́ pé hmm, àwọn sábàbí kan náà ló ló ṣẹ̀ ń gbìyànjú mọ́ọ̀nì àwọn bíi ti kúrò nù bídíà eh, tó ṣẹ̀ṣẹ̀ ń wọnú súnà àtàwọn tí ó ti jì sínú ẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn yẹn náà. àfìní dúró torí mi nígbàgbọ́ pé tó ń ṣẹlẹ̀ ìtọ́nà ń bá fi wá ṣe dáadáa káàbùrú ṣẹlẹ̀ fáfáà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ẹ̀yà á jẹ́ kí ìgbàgbọ́ àwọn èèyàn tó ń rìn sí ṣe wọn ní kò sẹ́ni tó máa fẹ́ padà bí mi ṣe rò níyàmí. ẹ ṣeun ẹ ṣeun mo ti gbọ́ yín yé mo ti gbọ́ yín yé ẹ jẹ́ n fa àwọn kókó kan jáde nínú tí mo ti sọ síwájú alákọ̀ọ́kọ́ ni wípé ẹ̀mí kan ò lè bọ́ àti pẹ̀lú yọ̀ǹda ọlọ́run mùsùlùmí yóò dúró sórí ìgbàgbọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kò sì ní bá wọn pe nǹkan kan míì nígbà tó bá ní kó bá wọn pè é kò ní bá wọn pe nǹkan kan míì nígbà tó bá ní kó bá wọn pè é gẹ́gẹ́ báwa náà ò ṣe lè sọ fún wọn pé ẹ̀yin ẹ pé àlọ́ọ̀hù nígbà tí wọn ò nígbàgbọ́ nínú àlọ́ọ̀hù ẹlẹ́ẹ̀kejì ni wípé tá a bá lérò pé ká pẹ̀lú ọ̀bọ jẹko òun lọ́kọ́ òfi òní okó òfi tètè clear irọ́ lápá torí pé nínú súrátù Yunus Quran ten verse one hundred ọlọ́run jẹ́ kó yí wa wípé wà máa ká náà lè nafsin àǹtú òmìnà ìlàbí hídínì láì ẹ̀mí kò lè dàgbọ́ àti pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ló jẹ́ kí n sọ wípé ikú ẹnìkan àti àìkú rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ sábàbí fẹ́nìkan láti ṣe ìsìláàmù àbí láti fi ìsìláàmù sílẹ̀ tó ti yé bá nísìn now ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọjọ́ ọ̀la ni àtẹ̀mí àtẹ̀yìn ta ló mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ǹjẹ́ a rí ẹnìkan nínú àwa mùsùlùmí tó lè fọwọ́ gbáyà wípé ẹni yìí ò lè kú títí jọ́ méje tí ó sọ pé dọ̀ lójú tó bá wá ṣẹlẹ̀ ńkọ́ ṣé yẹn túmọ̀ sí wípé ìsìláàmù kìí ṣẹ̀sọ̀ òdodo mọ́ ni so this is goid gaibu ni a gbọ́dọ̀ máa a gbọ́dọ̀ máa ta game a gbọ́dọ̀ máa fi gaibu a gbọ́dọ̀ máa fi ta game ẹ̀sìn òfààyè gbà wá bí ní ìsìnkí mo sọ fún yín pé kí ni mo mú lọ́wọ́ kí n bí lè rè báwọn kí ni mo mú lọ́wọ́ yìí kẹwàá mọ ní ntí mo mú lọ́wọ́ kẹwàá mọ ní kọ́ọ̀pù eh, ni eh, pẹ́ńsù ni eh, báírò ni ẹ̀sìn òfààyè ẹ̀gbà wá. torí pé mo mọ̀ pé ẹ̀ní mọ̀ tí mo mú lọ́wọ́ ní ò gbọ́dọ̀ wá taari ẹ̀sìn yín pé kí ni mo mú lọ́wọ́ tẹ́ ẹ bá gbà ọ̀rọ̀ ni tẹ́ ẹ bá sì ọ̀rọ̀ ni ṣé tẹ́ ẹ bá gbà ṣé màá kírẹ́dìtì yín ni ṣé tẹ́ ẹ bá sì ṣé màá bú yín ni ṣé ẹ nímọ̀ ìkọ̀kọ̀ ni so ṣe rí ẹlòmíà máa sọ pé ẹ tí kan bá ṣe kìnnìkan òun gba ìsìláàmù irọ́ ní ń pa irọ́ ló ń pa wà fí àǹfùsìkùm afálàtúbsirùn kùrán sọ wípé ewúra yín wo ni ohun tẹ́ ẹ lè ti gbàgbọ́ ní ọlọ́run ó ń bẹ lára ti ń gangan nígbà táwọn kẹsẹ̀rí ìlú mọ́kà lọ́jọ́ kìíní àná tí wọ́n bá nàbí tí wọ́n ní àbágbọ́ ọ̀gbọ́ ti lè ṣèkánú kàtàfẹ́ tó bá lé ṣe yùn àjálẹ̀ lọ tó bá lé ṣe ní oko dàbínú tí odò mọ̀ sàn láàrin ẹ̀ lọ tó bá lé ṣe kọ́ ilé wúrà àlébìwá ń banú jẹ́ pé wọ́n mà láwọn bà mí gbọ́ tí mo bá lè ṣe ọ̀kan kan wọ̀nyí ànábì ọlọ́run wá sọ fún wípé kìí ṣèwọ ló mú àyàwó àbáwọn kìí wàmọ́ kánà lè rọ̀súlín àyà àti yàbí àyà tí ń ìlàbí hízínì láì kò lẹ́tọ̀ọ́ fún ànẹ́bì kan láti mú àmì kan wá fáwọn kèfèrí àti pẹ̀lú yọ̀ǹda ọlọ́run so kò sí ntáfẹ́ fi justify kábà wọn wí tí wọ́n ní ká wí èmi ń gbà wípé ẹni wa yìí kò gbàgbọ́ nínú tí kò gbàgbọ́ pé ògùn máa ń pààyàn sọ̀gbọ̀n máa ń pààyàn òkè okay? so a sọ pé islam ẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tá à ń sọ ni pé lábẹ́ ẹ̀kọ́ èèwọ̀ ni ká bá kèfèrí sọ pé ògùn wá pa mí o tó bá gásípọ̀ bá máa pààyàn ẹ̀gbọ́rọ̀ mi yé ó dàbí pàtà bá rí tọ́ọ̀gì lójú ọ̀nà apàdé tọ́ọ̀gì lójú ọ̀nà táti mọ̀ pé lórí bú ni lórí bú ayé òun ọ̀run ni kọ̀ọ̀kan kí lè ò ó wá mú àdá lọ́wọ́ àwa ni wọ́n ní tọ́ọ̀gì ni ọ́ wọn lórí ibú ni ọ́ ọ̀dà tẹ́pẹ́ lórí ibú ni ọ́ ń tòótọ́ wá sáàmì ládàá ẹ dákun fàyè gbà gbogbo yẹn a ti mọ̀ pé lórí ibú ni ọ̀rẹ́ dì ni àwọn òwà nídìí káwá máa rìn ń dàkè ká ló sọ pé ẹ má mọ jẹran kan pé kẹ́ ẹ pàdé ọ̀tá ara àwọn ẹ̀kọ́ tó wà lábẹ́ nìyẹn pé ìjẹran kan pé kéèyàn pàdé ọ̀tá ó ní ká túnmọ̀ báwọn pè é báwọn ṣe má pè é táwọn ò sì nígbàgbọ́ nínú rẹ̀ apá kan nílẹ̀ Ìbàdàn rí apá kan nílẹ̀ Ìbàdàn rí mi ò ní dákọ rẹ̀ ó gbajúmọ̀ gẹ́ẹ́ tí bá ń lo oko tó bá ń lọ sóko àkùfọ̀ yóò wà sórí rédíò orí tv yóò ní ẹ̀yin àjẹ́ mo ti ń lo àkùfọ̀ báyìí o ẹ pàdé mi tẹ bá tó bẹ́ẹ̀ ẹ pàdé mi ẹ̀yin oṣó mo ti ń lo àkùfọ̀ báyìí o tẹ bá tó bẹ́ẹ̀ ẹ mi ẹ̀yin olè ẹ̀yin ìgárá lọ́sà tẹ bá tó bẹ́ẹ̀ ẹ mi ẹ dákun ànábì ọlọ́run wo ló pèpè bá ń rí so ẹ̀sìn ìwé ẹ̀sìn àlàáfíà ni a mọ̀ wá làáfíà níbikíbi ni mo mú kànẹ́bí ò sọ wípé wásàlú lọ́hà àlàáfíà àlàáfíà ní kẹ́yìn máa tọrọ ti yín ẹ má bá wọn fẹ́nu pèpèkúpè nítorí wípé ìyìn tí ń bẹ lábẹ́ ìpèpèkúpè òye wo gbé ọpọlọ wo gbé ọpọlọ ogbe gbé kíkiri yẹn máa di fìtínà. Oh, ṣẹ̀gbọ́rọ̀ yé kó má wàá di fìtínà kó má di fìtínà àwa ń rò pé yóò já sí oore ni tó bá wọ lọ́hùn tó bá wọ lọ́hùn àáfàá máa pọ́ǹpù pé ògòtò sùn kò ní rọ̀ o tọ́lọ́ sì dùgbùtì tójú ó sì rọ̀ sí ìwọ́n a sọ pé ìsìláàmù kan lọ́nà ni àárín mo fẹ́ kájọ kájọ wò dáadáa kò sí garanti ẹ̀wò àwọn ìjọ sọ́líù àwọn ìjọ sọ́líù wọ́n ní wà nẹ́bì sọ́líù tó o bá fẹ́ gbà ọ́ gbọ́ pọ́lọ́ òjìṣẹ́ ọlọ́ni ọ́ sọ pọ́lọ́ tó ràn án ṣẹ́ kó múra kùn mí jáde láti inú àpáta ànẹ́bì sọ́líù mọ̀ bẹ́ lọ́hùn ìwọ ọlọ́hun o ti gbọ́n táwọn ẹrú rẹ wí o jẹ́ kí ràkùnmí ó jáde nígbà ràkùnmí ó jáde ràkùnmí jáde tọmọtọmọ ṣé wọ́n gbàgbọ́ wọn ò gbàgbọ́ wọn ò gbàgbọ́ wọn ò gbàgbọ́ ẹ̀rí pọ̀ rẹpẹtẹ pé àyímọ́ àyímọ́ èdè wo mo lè pè náà o àyímọ́ àyímọ́ àyímọ́ gọ́lọ̀ ń kẹsẹ́ àyímọ́ gún ọlọ́ ń kẹsẹ́ kò sí gọ́lọ̀ ọmọ ò lè kò sí tí ò lè ẹ̀yẹ wo anabi Yunus aleyhisalam ọbẹ̀ ọlọ́run àwọn èèyàn rẹ̀ ò gbọ́ ọlọ́run wá fẹ sí o sí fún èèyàn sọ pé tó bá jẹ́ pàdánàbí ọlọ́run ló jẹ́ kò yẹ kí ó rí odidi anabi ọlọ́run ó kó sẹ́nu ẹja ọlọ́run tún sọ fún pé tí òun náà wá jẹ́wọ́ ó wá ní láìláìlá áńtà subhanaka inni kuntu minaz zalimin so interface fi rinlẹ̀ fún wa ní wípé ìgbàkígbà tí kèfèrí bá sọ pé tó bá tó bẹ̀ dá ògùn kọjá a nídìí ká bá dógùn kọjá tiwa àwọn ò nídìí ẹ̀ a nídìí ẹ̀ tó tó bẹ̀ ọyá mu omi èpè yìí a nídìí ká bá wọn mú tó bá tó bẹ́ẹ̀ ó yá wígbóná yìí a ní láti bá wọn wí ìwọ tó mọ̀ pé o nígbàgbọ́ nínú ẹ̀ dàkọjá mú èpè tó fẹ́ sẹ́ lọ sẹ́ ẹ àwọn wà bẹ náà pé kọ́lọ́ kó ṣe kí ni o kó kó àwa yọ wásàlù lọ́ha àlẹ́ àfìyà àwọn sọ̀rọ̀ àlàáfíà ni àwọn ò ní báyìí wí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ṣíríkù àní báyìí ẹ̀ ní wí sí wa lẹ́nu gbàtí èsèpọ̀ rọ̀ pé wíkẹ́lì mọ̀ láìláìlà lọ́wọ́ so okun ọ̀rọ̀ tí ò ní garanti mú ni pé ó bá tó wá wí bẹ́ẹ̀ kí ẹ wò nílùú ìbàdàn nílùú ìbàdàn igi owú ó kọ ìláhà ìlàláò sáragi muhammadu mélòó ló ba islam torí ẹ̀ ní àbúròdù wọ́n ní òyìnbó kan wọ́n ló kan ó gbin ọgbà oko ó fi igi ṣe ọgbà oko rẹ̀ ní ẹ̀gbẹ́ ọ̀tún igi yẹn fọ́ọ̀mù láìláìláìláò ẹ̀gbẹ́ òsì ó fọ́ọ̀mù muhammadu rasulullah òyìnbó mélòó ló ti torí ẹ̀gbà islam therefore ẹ̀mí kan ò lè gbàgbọ́ ìlàbí ìzínì láì èyí tí ń sọ pé ẹ̀tọ́ ọ̀bá kún yẹn òun wà gba ìsìláàmù irọ́ ló ń pa kìí ṣe àìkú tiẹ̀ ní àjẹ́kó gba ìsìláàmù ọlọ́run ọba ní máa ń ọkàn ẹ̀dá tó bá gbọ̀ kó dodo ni arákùnrin yìí ń sọ kí ló gun tí ò fi lè gba Islam tó fi dogun wípé tí ò kú ọjọ́ kú tá ọjọ́ kú tá ọwá fi ń ṣe májẹ̀mú no no no no no no no àìfi yẹn ṣe májẹ̀mú gbígbà fọlọ́ so the best ni pé ká mọ̀ bá wọn wíwú ẹ̀ mọ́ that is the best torí àárí àpẹẹrẹ pé ẹ̀ ní kárẹ́bì kan ó o òun náà wá wí bẹ́ẹ̀ tàbí sàbí kan wọ́n ní ó wí o òun náà wá wí bẹ́ẹ̀ lá. sọ jẹ́ nìyẹn o. ìwé sà tó ọlọ́run á kí àríyìn pẹ́ sà o. àmín. wọ́n jẹ́ jazakumullahu khairan sà. wa antum fa àwọn bá ń pè wá ní gbóná bọ́ sí pé wá àgbà kí ṣèṣò jẹ́ pé ẹ̀yin náà ń gbìyànjú láti àjọ fúnra wa ṣe náà ni hmm. gbogbo ẹ̀ náà ẹ̀ níbi ìṣèbínú ẹ̀wọ́ náà náà láti tún pè wọ́n jókòó kalẹ̀ lémi kan ẹ̀wọ̀ kan gbé mi ò ní jà kankan pẹ̀lú ẹ̀ àtúnṣe lórí kí nǹkan lè dà síwájú náà ni tọ́lọ́ kò ní yà wá kò ní pín ìjọ ìjọ Islam fọlọ́ àjẹ́ kí àmì èyí tá a ṣe náà ti fi hàn mí pé ẹ̀mí àtẹniwá yà níjà ilé tí mo ṣe yóò ti fi hàn bẹ́ẹ̀ kí ló action speak louder than voice so lẹ́nu kan bá tẹ̀ ń sọ pé àníjà à ń ṣe gbá àṣàwo èyí tèmi ti ṣe yìí ó ti fi hàn pé èmi àti ẹ̀ o àjà à ń pera wa sákìyèsí ni. bákan náà ìyẹn sì tún súnmọ̀ wípé ara wa ni a lè fẹlòmíì ṣe nínú àwọn ẹlẹ́bọ nínú àwọn nínú nínú àwọn olóòṣà nínú àwọn oníbídíà kò jọra wọn kò jọra wọn òun ni kó kàn òun ni kó gbọ́ wáyé pé àìsàn ń jà a sì ṣe lára anybody ntọ́lọ́ ń ṣe fún kó otoko wa ẹ ṣeun. ọlọ́run aṣáájú kún sá. wàlẹ́kùsọ́lá àwọn àmì bàràkàtù. bóyá kẹ́nìkan tún pè wọlé láfẹ́ nìkan láǹfààní kan sí o. a ní tọ́ tí ó bá sí ẹni tó fẹ́ pè wọlé mọ́ bóyá ń pa pé ní nàìjíríà mọ́gìbù ti wọ ilé dó àwọn ẹlòmíín lórílẹ̀‐èdè míì mọ́gìbù tí wọ́n lè mọ́ ti fẹ́ wọ ilé so a máa so ìjókòó wa rọ̀ títí di ọjọ́ míì tí a tún máa pàdé lórí ìkànnì Taalim TV lágbìyànjú kárí pé a ṣí a prógámù yìí pàápàá jùlọ kí àwọn ẹlẹ́bọ wọ̀nyí kí wọ́n gbọ́ kí wọ́n gbọ́ torí pé wọn ò lójú oorun mọ́ báyìí o wọn ò lójú oorun mọ́ àwọn ni wọn ò lè sùn mọ́ àwọn wọn ò lè sùn mọ́ àwọn ni wọ́n ń sáré kójúmọ́ sí Ṣàngó ojú ó sì ti Ṣàngó kẹ́yìn ni àwọn ni wọ́n ń sáré kójúmọ́ sí Ògún ojú ó ti Ògún de àwọn ni wọ́n ń sáré kí ojú kọ́mọ̀ sí Ọya ojú ó ti Ọya kẹ́yìn ni ẹni wáyìí ọlọ́run ọba yóò wà pẹ̀lú rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba ọlọ́run ò sì ní ọlọ́run ò ní fi yẹ̀yẹ́ rẹ̀ kò ní fi sí yín lẹ́nu kò ní fi yẹ̀yẹ́ sí yín lẹ́nu torí pé ó ń kọ pé kẹ́ ẹ ṣẹbọ ó ń kọ fún yín ni torí náà aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa gbogbo ẹ̀yìn àfa súnà ẹ jẹ́ kí ẹ jẹ́ wa ní ọ̀kan ṣoṣo láti lè kojú àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn onísúfí àwọn oníbídíà àti àwọn ẹlẹ́bọ pọ́nbélé wọ̀nyí tẹ́tọ̀ra wọn ní oṣègùn ọlọ́ya ológun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. náà hello hello tẹ́ fi ń gbọ́ wa o hello tẹ́ fi ń gbọ́ wa o. wàlẹ́kùn sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni láìpò àwà lórí àwà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Wàlékún sálàm. Láti US. Ok. Ẹ ṣeun. Àwọn ẹlẹ́bọ̀ yẹn dé, ọ̀rọ̀ ìlú kankan ni tètè bẹ̀rẹ̀ ìmọ̀ ìyàtọ̀ nípa ṣúná àti àwọn oníbìdíà Gbogbo wọn. Náà bídíà àwọn ẹlẹ́bọ. náà náà náà náà. Okay. Okay.

نعم نعم náà ẹ ṣeun màá fún yín ní abala èsì níjókòó yìí lẹ́yìn ètò kẹ́ẹ̀pẹ̀ mi padà ṣẹ́ti gbọ́ ṣùgbọ́n èyí tí ó ṣàǹfààní fún àwọn tí ń gbọ́ wa báyìí pẹ̀lú pé wọ́n ti gbọ́ àwọn nǹkan tẹ́ ẹ sọ so ó dandan fún mi kí n sáré yín àwọn ọ̀rọ̀ kan ṣíṣe àdúrà ọlọ́dọọdún fún òkú àdúrà tọ́lọ́wọ̀n ò ní gbà ni àdúrà tọ́lọ́wọ̀n ní gbà ni àdúrà bíbíà ni pípa ẹran nítorí àdúrà yẹn àdádálẹ̀ ni ọlọ́run ò ní tẹ́wọ́ gba irú ẹran bẹ́ẹ̀ kíka tí àtẹ́ǹtẹ̀ ń dàlẹ́ ìlú fókù ìyà ni ó jẹ́ fókù nínú tààrẹ torí pé tí àdàlẹ́ ìlú tí àbúrúkú ni tí àwọn ẹlẹ́bọ ni sẹ́ǹgbọ́rọ̀ mi yé tí àwọn ẹlẹ́bọ ni dàlẹ́ ìlú mùsùlùmí kankan gbọ́dọ̀ kà èèwọ̀ ni àwọn kan tó wá máa ka àlùkùránì a gbọ́dọ̀ ka àlùkùránì fókù a gbọ́dọ̀ ka àlùkùránì fún òkú gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ka lẹ́sẹ̀lẹ́ ń ṣe yìí kò tọ̀nà rárá àmẹ́ ṣe pẹ̀lú àìmọ̀ torí pé ẹ̀mọ̀ láàrin súnà àti bídíà ọlọ́run ṣàforíjì fún yín so ohun tó wá jẹ́ ìlànà tá a máa ń gbà fi tún ẹ̀yìn òkú ṣe mo ti sọ lórí péjì mi lọ ṣùgbọ́n tó bá di ní ẹ̀yìn mọ́gíríbì tàbá tí mọ́gíríbì tán tàbí àbí ní after nine. ẹ o ẹ lè pè mí ní two hours later a ti bọ́ síbi nine so ti yé so kájọ wá sọ̀rọ̀ nígbà yẹn kókó náà sá ni wípé gbogbo ohun tẹ́ ẹlẹ́ẹ̀ṣẹ̀ ń pátá ìranu ni bídíà ni àmọ́ ẹ fi àìmọ̀ ṣẹ́rẹ́ àwọn àfáà yẹn ṣẹ́rẹ́ àwọn àfáà yẹn wọ́n mọ̀ ṣùgbọ́n ṣe é mọ̀ pé ìjẹni fáwọn ẹ sáà náwó fún wọn tẹ́mátì bá ṣàdúrà ẹ pẹ̀ràn fún wọn wọ́n tún jẹran ẹ̀ẹ́n sọ́wọ́ wọ́n ti rí níjẹ wọn ò ní sọ fún yín kẹ́ mọ́ mọ́ <laughs> wọ́n sì mọ̀ pé kò dọ́dọ̀ òkú pé àwọn làwọn ń jẹ wọ́n mọ̀ ànẹ́bì ti sọ ní sọ́lọ́ bókù ó ti sọ ní sọ́lọ́ bókù sódákọ́tù járíyà àlàyé nǹkan tí màá ti fún létà nìyẹn sódákọ́tù járíyà nínú tí ọlọ́mọ bókù ni ẹ̀ńlẹ́ mọ́yún tọ́fà òbí yìí àwọn tí ọlọ́mọ bókù ni wọ́ládùn ọmọ rẹ tó ń fẹnu ara rẹ̀ sọpọ́ bámi forí jò mi àwọn tí ọlọ́mọ bókù nìyẹn wọn ò ní ọmọ rẹ ó lọ rẹ́ǹsì rẹ ni wọn ni so time táìmù ti wá wọlé báyìí lọ́dọ̀ tó wá mi báyìí ta fẹ́ kí ìrun mọ́gíríbì àti fẹ́ kí mọ́gíríbì. ọmọ ayẹyẹ lèmi bẹ́ẹ̀ ni ok ọmọ òjé ní àbí ok mo gbójè náà rí mo gbójè rí mo gbòjè rí at least mo bímọ tó bí mẹ́rin sí òjè láti 1990 láti 1995 mo lò tọ́jú ọdún bíi mẹ́sàn-án mẹ́wàá lójè. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ alọ́kùn alọ́wọ́ alọ́ọ̀kùn wa lọ́wọ́ mo ti gbọ́ ẹ ṣeun ẹ ṣeun salamu alaykum subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.